káàbọ̀ mọ́. ó lè kẹ̀yìn sí ìtàmẹ́dù ohun tó kọjú sí jókòó jókòó jókòó kí ló wá dé tó fẹ́ fi ohun tó ti bàjẹ́ bà ohun tó ti bàjẹ́ jẹ́ wò bá lówó tẹrù ìwọ̀n tó fẹ́ fi tọ́nà òun ló mú dání ẹni tó bá sọ wípé kò dùn ẹ́ ẹ kóun náà kó kìyà tiẹ̀ mọ́lẹ̀ kó lù ú pa kó wá wo bí iná wúrà ṣe ń jóni bí iná igi àmọ́ tírú eléyìí ò bá ṣẹlẹ̀ àfàìmọ̀ èyí tó tóbi ju eléyìí lọ lè ṣẹlẹ̀ Mm-hmm. ọkọ mi. mọ́mí. dánidáni ti dáni tán tí ò bá dẹ̀ tí ì ṣetán láti pani irọ́ ni gbogbo panipani ń pa àsìkò ìyá ẹ̀ òun ló tó àsìkò ẹ̀ ló tó gbogbo ìgbà ẹ̀dá àti àsìkò ọwọ́ ọlọ́run wà kò sí ní ta lè ṣe sí òun ló dá wa òun náà ló dẹ̀ máa sọ pé àsìkò ti tó ká má padà bọ̀ wá bá òun àsìkò gbogbo àwa ẹ̀dá ọwọ́ ọlọ́run ló wà mo fẹ́ kó o túraká ṣó o ti gbọ́ mi ì tún fẹ́ padà wá kí n wá bá ẹ̀ tó o ká gbọ́gbọ́ tó ń ronú má dorí kodò mọ́ o. yes ma. pẹ̀lẹ́ ẹ ṣe mọ́ mi. wá nǹkan ṣe láàrin ilé a ṣe bí fóònù nìyẹn bẹ̀rẹ̀ sí ní pa àwọn girlfriend sí. Hmm. ọ̀rẹ́ ń kọ́. ó wà nù yàrá ẹ̀. ó dà mò ń bọ̀. túraká túraká túraká túraká túraká wà túraká wà nǹkan ṣe jẹun kó gbádùn ara ẹ̀ ǹjọ́ ìyá ẹ̀ àsìkò ti tó ni kò sí ní ta lè ṣe sí. ohun tó kájú síta ẹ̀ ó lè kẹ̀yìn sí kẹ́hìndé ohun tó kájú sí lámọ̀rin ó lè kẹ̀yìn sí tàmẹ́dù ohun tó kájú sí làkàṣègbè ó lè kẹ̀yìn sí lágbájá. ti fẹ́ ti fẹ́ ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé òun ronú ni ti fẹ́ kí ló dé aṣọ ìwọ ló jẹ́ kíjọ mi lójú túraká ẹ kí ló dé tí wọ́n bá ń ṣe báyìí báwo ló ṣe expect òun kó túraká ẹ wo ìrònú ò kì í ṣe ọ̀rẹ́ ara o àárẹ̀ òun ló ń kó bá ni gbogbo eléyìí tó ń ṣe yìí èmi ò fẹ́ rárá kódà bí ọ̀rọ̀ ṣe rí báyìí èyí tó ṣe lé òtítọ́ tó bá dọ̀la wàá padà lọ sẹ́nu iṣẹ́ kó lọ máa rán company padà nítorí jíjókòó tó jókòó lé ìrònú ló ń rò tó dẹ̀ ń wọ́sìn ní ọ̀rọ̀ fún jọmí lójú tó bá padà sẹ́nu iṣẹ́ ẹ̀yin méjèèjì ẹ̀ túraká so bá mi ní yàrá mi. Okay. màá délé ẹ̀ẹ̀kan rò pé mo láti délé ta ló de epo lẹ̀ síbi gbogbo epo tó ẹ̀kọ́ fi ṣe ọbẹ̀ wọ́n dẹ̀ dálẹ̀ kò wá òkè náà. ayé yìí kọjá bẹ́ẹ̀ tí rí. n tá à sọ rèé mélòó wá lọ títí mọ mu wá fẹ́ máa pa mí sùn ládàrájà wá ń gbọ́ ìlé kòkó ń ta gbé. yes ilé kòkó ń tagbé èèyàn kan ìdẹ́rù ta bọ́mọ onílé ilé kòkó ń tagbé mo láti délé <laughs> láéláé èmi èmi ajọ́ ń dọ́lọ̀ ọkùnrin ọ̀gbìn <laughs> kì í ṣe kìdẹ́ ń ṣe gbogbo ọtí náà ló ń pààyàn mélòó mo wá mu náà olórí burúkú lọ tí mi a kàn máa pààyàn ọjọ́ téèyàn ọ̀run á dẹ̀ bẹ̀rẹ̀ sí rán <laughs> ṣẹ́ta bá ránkọ̀ nìkan jẹ́ lẹ́kọ̀ọ́ kòńtàgbé gbórùngbọ̀n báyìí náà ni ọ̀tá máa fi sá fún mi kálukú ló mọ lẹ́bù rẹ̀. ṣùgbọ́n bàbá pé ká fi kanra bára tí wọ́n ní ọ̀rá. ó dáàbò lọ́nà ló jẹ́ àgbẹ̀ everybody ṣe báwo ní dé o àwa ti dé. wọ́n bí tí ẹ̀ ṣe ẹ̀kan mi náà nítorí kálukú tó ń ṣe pò ṣọ́ra. Ah, kílódé kílódé tí gbogbo sílìn tó ń pẹ̀rẹ̀ sí pò yìí báyìí. Ah, wọ́n fẹ́ jí lè ni. Ah ẹ jọ please ìyá Sùnà. a friend of Anobi mo fẹ́ jẹun please ìyá Sùnà mo fẹ́ jẹun lè mọ̀ ń wò yìí kí ló dé tí sílì ń ṣe ń lọ ìbáyà tí gbogbo ẹ̀ ń pò yìí. Ah, irọ́ ni ẹfẹ́ jílé ìgbé abẹ́fẹ́ ta ọlọ́run ní fún yín ṣe kólíwà láàrú láàrú samad fún gbogbo òkú ọ̀run tó wà lọ́run kólíwà láàrú fún gbogbo wọn both male and female. mùsùlùmí àbáwọ̀ kì í ṣe iṣẹ́ látọjọ́ monday títí wọ ọjọ́ friday monday ọjọ́ ajé kí n má kó tún dòpin ọ̀sẹ̀ kí n má lè rọwọ́ mú lẹ́nu kí n tiẹ̀ jẹun kí n gbádùn ayé mi ẹ kí n gbádùn ayé tọ̀dọ̀ mi rú láìfú òní tí fi àjẹra ẹni náà irọ́ tọ̀dọ̀ tí bá jẹun nínà ò lè kó má kú kó má just me súnà. gbogbo pandemic tó ń bá kiri yẹn kò kan èmi please wàá stop ẹ ni wàá fún mi lóúnjẹ mi èmi mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló ń fold hands hello arábìnrin mo ní mo fẹ́ jẹun ṣé kí n má lè jẹun mọ́ lé ní ó wọ́n sọ kí ló ń ṣẹlẹ̀ nǹkan gbogbo pandemic tó ń ṣe yẹn kò lè solve problem ẹ o jọ please gbé oúnjẹ afẹ́mi fẹ́ jẹun hello ìjọ òní ẹ bẹ̀rẹ̀ have you turned to death ó ti turn to death ó ti tó di èmi ló ń fi ọwọ́ clap kìíní sọ̀rọ̀ mo ní kó fún mi lóúnjẹ wọ́n ṣe báyìí tó bá gbọ́ lọ wọ́n máa pàtẹ́ olè lórí tó bá gbọ́ lọ́n ló sọ ẹ́ di báyìí lójijì á bẹ̀rẹ̀ sí dọ́lọ́run lẹ́bi ó sọ ara ẹ di ó di fún èmi mo ní kó fún mi lóúnjẹ pé mi lè wá bẹ́ẹ̀ wá jẹun ìbá balẹ̀ lé ní mi ọ̀dà tí máa give ló máa follow tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ò ní láì kíra ẹ̀ ò ní láìkí ara ẹ o sọ àgbẹ̀kọ ẹ ló wá pàtó fún ẹ mo ẹbí wá pàtó lé ẹ lórí o mo ní fẹ́ jẹun ohun bí mi sọ báyìí ibi tó gbóúnjẹ yẹn sí yẹn Islam gbóúnjẹ bẹ́ẹ̀ mi fẹ́ jẹun bí. ọlọ́ọ̀ni kankan rẹ̀ ṣùgbọ́n yọ ah, ẹ̀gbọ́n ẹ̀ wo àti ṣùkùkù ẹ̀yìn ló ń bá ẹ̀fọ́ jẹ́ ẹ̀yẹ ẹ̀fọ́ jẹ́ ẹ̀yẹ lọ́wọ́ ẹ̀gbọ́ pààrọ̀ bábí bábí ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ́. bábí táwọn ẹ̀rọ ló gbé bábí. ẹ tún ti bẹ̀rẹ̀ àbí ẹ ti bẹ̀rẹ̀. ee ìyá yín yóò bẹ̀rẹ̀ ìyá yín yóò bẹ̀rẹ̀ ló bí ẹ̀yin ẹ jẹ́ bàbá láyà tẹ́ bá sọ. tàbí oníṣẹ́kù báyìí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ẹ̀yàn ẹ̀jẹ̀ ń sinmi. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ẹ fi mí balẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ẹ̀yàn ọmọ yóò ní ṣe kú pa ibi eyín ni màá ti bẹ̀rẹ̀. màá gé ọ̀pá mi ò ní ìwọ̀ tí mo kéré. ẹ dìde sábà ṣe ẹ̀hẹ́ ẹ̀gbọ́n yìí sọ̀rọ̀ ẹ̀ṣọ́ àwọn òbí bí sọ̀rọ̀ yóò ẹ̀dúró ìṣẹ̀lẹ̀ no no no no ẹ máa bẹ mi tìlà mi. ẹ ẹ dadu bibi o báyìí ẹ dadu máa lọ fàájú yìí o máa lọ fàájú yìí o máa lọ fàájú yìí o sọ wà pẹ sọ wà pẹ lẹbi ni máa ká yìí lọ́wọ́ lọ́wọ́ máa bá bàbí bẹ̀bẹ̀ ìwọ á bàbí bẹ̀bẹ̀ wọn bẹ̀bẹ̀. ẹ wọ́n mi jẹ́ pé jíjà rẹ̀ ẹ bọ́ ẹ̀ tẹ́lá mi lè ti jẹ́ mami mami mami mami yọ. tí bá ti dé máa pa ìwọ àti ìkejì ebi ni máa pa owó tí máa sọ fún mi ṣé try yẹn ṣé kí try yẹn. ẹ dúró. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀yin ọmọ ẹ fi mí lọ́kàn balẹ̀ o. Allahu akbar kabira ní sunna tọlọ́hun àti tànàbí Muhammad sallallahu alayhi wa sallam. Eh, gbogbo yín náà lẹ jàre àní sọ pé èèyàn kankan pé èèyàn kan jẹ̀bi kò sí ẹni tó jẹ̀bi àmọ́ ìyá wa ọlọ́run sọ̀rọ̀ nínú alukọ̀ránì nípa ọkùnrin sí obìnrin gbogbo ohun tí obìnrin bá wò ó lè dà láyé ọlọ́run ní àrèjà ló kọ́ wa mọ́nà alẹ́ nìṣà ó ní ọkùnrin yìí mo fi wọ́n ṣe olórí fún ẹ̀yin obìnrin Of course, yes. Ẹ wo àfa, mo ti ṣú oúnjẹ lẹ́ẹ̀kan tó dé. Mo ti gbóúnjẹ wọn síbi tí wọ́n ti máa jẹun ni mo ṣe ń kírun. Bọ́dẹ̀ ṣe ń bèrè oúnjẹ náà ni mo kúkú ń gbọ́. Mo dẹ̀ ń pàtẹ́wọ́ fún wọn, mò ń nawọ́ oúnjẹ yín nìyẹn, oúnjẹ yín nìyẹn, ò ń gbọ́. Ebi àti wọn ti máa wọ́n bí tó ń jẹ́ wá. Ẹ rí ẹni tí a bá ti mà lọ́sàn-án kò yẹ ká tún gbéná náà wojú ẹ̀ lóru wọ́n ní bó bá jí ojí mi ojú ọ̀nà báyìí ni màá gbẹ́ni rẹ̀ sí ńgbà ti mà wọ́n ṣe rí ńgbà tó ti rí bẹ̀ tẹ́ ń kírun ẹ̀ bá kúkú fìrun lẹ́ẹ̀nà lọ dá wọn lò ọlọ́run yọ́nú síbẹ̀ ọlọ́run síbẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ni kò bá dà. ṣàgbé mi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ má fi kéwù take side o. òtí mọ̀ yíyá tó máa fi bẹ̀ mí pẹ̀lú since to convince yẹn. ẹ bàbá wa ẹ ní sùúrù ẹ yìí sọ lọ́hùn ẹ ti ṣẹ̀ríbà àbá wàjúrílẹ̀ kàmúrátà ń kún tá a fàtà kẹ́fà ẹ̀sẹ̀ àfi jóná ní ma ní àkọ́kọ́ ní dákẹ́ àmọ́ ìyá wèrè kó máa dán wèrè wò ṣẹ́rí níwájú àfà ẹ ní sùúrù tààdàm ṣé wàá rí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bàbá wa àwọn obìnrin tẹ̀ ń wò yìí ẹni tó lọ́n yọ́nú sí púpọ̀ ni wọn tí ẹ bá yẹ pọ́lọ́n ti sọ́nà lùkọ́ra á nìyẹn pé ọkùnrin òun lolówó orí yìí àyà eh, aya àbá sọ pé àwọn obìnrin náà ń bi tọ́lọ̀ ń wọn lédè àbá sọ pé káwọn náà máa jó lórí àfa àkọlù kọrí bẹ́ẹ̀ àwọn náà ń já sàkẹ́ àjọkẹ́ àríkẹ́ ni tẹ́ kàn tẹ́ inú kan máa bẹ́ẹ̀ tí ń ṣe wọn máa ní sùúrù ẹ máa ṣe sùúrù ẹ máa fi sùúrù ha àwọn èèyàn wà bóyá ẹ pẹ̀lú àwọn táwọn ọlọ́run ó tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ láàrin ẹ̀ méjèèjì láàrin ìyá àti bàbá nǹkan yìí ó máa ṣe ni pé ẹja á jọ súnmọ́ lọ́hùn ìyá wa àdúrà tẹ́ ń gbà ó ní ẹja á máa gbà dáadáa. àfa. ó ní wà máa kà lákìtà mò ń bọ̀ wà máa kà lè tí mo gbàgbé lẹ́ẹ̀kan mo fẹ́ sọ fún yín ó ní wà máa kà lákìtà lè jìnnà ilé alẹ́ àbùdù ó ní fáàrì fún ní kọ́bùlà ń ta àbùdù ni wà máa lámìyà àrífù ní fàkẹ́fà àbùdù ni ẹ lọ ẹ̀mí ọlọ́run dáadáa ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí wa a lè yanjú àfọlọ́hún ẹ̀yin ẹ̀ wò wọ́n wọ́n ti dọ́bù lórí ìjókòó àwọn náà kọ ọlọ́run ni. àfà ṣẹ́rí kò ń ṣe ìnílọ tí ń nàmọ́ mi wá ṣáà ní lajú sílẹ̀ ká máa wò wọ́n kọ́ máa ṣe màámi báyìí àti kékeré àti pínísí báyìí láti rí bọ́ ṣe ń lu màámi títí dismi ìdẹ̀rùpọ̀ lè jáwọ́ gbogbo ìtẹ̀sán ìtàn ni wọ́n lè gbọ́. ó ti pọ̀ ju àfà. Ah, ah, gbàásgbòs gbàásgbòs lójoojúmọ́ tójú náà bá ah. fọ́ rabaraba ló máa wo ó ti pọ̀ jù ó ti pọ̀ jù fún bàmí nulẹ̀ ó ti pọ̀ jù. àwọn náà ti gbọ́ òun náà làwọn náà ń gbọ́ yìí bàbá wa kò dáa kí lẹ́ẹ̀kọ́ tẹ́ fẹ́ fi kọ́ àwọn ọmọ ṣẹ́ gbọ́n tán sọ fẹ́ni tó bá ní làákà ó ní wọ́n ní láti kékeré ṣe é mọ̀ pé àtùpà tẹ̀ ń tàn fún wọn láti kékeré náà náà ń sọ yìí tó bá jẹ́ pé dáadáa kan lẹ́ ipò tán wà yẹn lọ́wọ́ bá wa yí wọn padà wọn ó di wòlíì ọlọ́run ẹ wò ó ṣe rí orúkọ tẹ̀ ń jẹ́ yusufu bẹ́ẹ̀ yàn bá ń jẹ́ yusufu ó yẹ kẹ́ ẹ máa jó kẹ́ ẹ máa hùwà tí ànábì yusufu hù ní ànábì yusufu ò kí ń ṣẹ̀rí bá kó wá ti sẹ̀rí bàbá kí gbogbo àìnù rẹ̀ máa wá kó máa kọ́ náà ànábì yusufu gbogbo ntójú ànábì yusufu rí láyé kò fọwọ́ kan obìnrin ẹ wo ẹ jẹ́ wọ́n padà síbi tó wọ́n lọ lẹ́ẹ̀kan ṣe rí nípa kéèyàn máa na obìnrin anabi muhammed sọ̀rọ̀ ngbà yọ. sálàlá ẹ sẹ́rí tẹ bá ń bọ̀ ọ̀rọ̀ mi bá sun yọ ọ̀rọ̀ wá àti àmọ́ sun yín àgbà fẹ́ ni tí ò bá ní fẹ́ gbọ́ mo rí i pé bẹ́ẹ̀ ṣe jókòó lórí ìjókòó ti fẹ́ sun sẹ́rí anabi muhammed ni tíyàwó yẹn bá ṣe tí ò da kàkà tó fi nà ó ní mú ẹ baby why are you doing this to me àkọ́kọ́ nù ó tó bá tún ṣe tí ò da lẹ́lẹ́kejì baby stop this now ó dé lẹ́ẹ̀kejì i don't like what you doing anabi ah. ló sọ bẹ́ẹ̀ kò ní ká àna obìnrin. lóòrọ̀ mo yẹ máa fi etí agbada lu obìnrin báwo ló fẹ́ fi ilẹ̀ kó o ṣe nǹkan tó dáa ayẹyẹ etí agbada that's an encouragement courage ẹ̀sì rubbish nìyẹn o láti stop ẹ̀ tó bá bẹ́ẹ̀ ni kò ní rọ́gbọ́nú lẹ́yìn. Mrs. Da Silva ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ nígbà tí kò ṣe pé owó yìí ò sí nílẹ̀ ẹ̀yin ẹ sọ fifty million naira sódà máa mọ̀ pé little change ló máa kù. àǹtí Kẹ́mi Sọlá hmm? anyway forty ni mo ní o oh. òun mo dẹ̀ máa san. Ehm, ẹ tẹ̀ kọ́kọ́ jókòó náà torí a kì í rí àrùn ìdúró wò. àǹtí <laughs> um, Kẹ́mi ṣé mo lè rí tissue paper or handkerchief. kí ló dé. ibi ìdẹ̀tì àfi bẹ́ẹ̀ ni pé ó ti pẹ́ tẹ̀tí wá sí ọ́fíìsì ah. last. Um, <laughs> ah. Um, ok anyway ẹ má worry èmi ní tíṣù sínú báàgì mi tí máa fi nù ẹ try kẹ́ máa ṣe ìmọ́tótó gan o torí wọ́n ní ìmọ́tótó ó borí àrùn bí ọyẹ́ ṣe borí ooru. Hmm, ẹ má bínú. Hmm, ẹ má wọlé. Ah. má fọlá jí yọ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fi inú ọ́fíìsì lẹ́nu. ẹ má bínú ara ọmọ yìí ni òyà ni mò ń dúró tọ́jú ńlé pé kó lè lòun kí n tó máa bọ̀ ẹ má bínú kò rí bẹ́ẹ̀ rí. wọ́n tọkàn tó wọlé sọ lẹ́nu ara ọmọ yìí wèrè wo ni òyà. ẹ má ní ara ọmọ èwo lọmọ ṣe ẹ jọ ẹ jọ o ayé iṣẹ́ ọ̀tọ̀ ayé ọmọ ọ̀tọ̀ ẹ má máa mix méjèèjì papọ̀ kó jọra wọn náà kí ni rọ́bìsì náà bá mi sọ. tó bá wá rí bẹ́ẹ̀ o torí ọmọ lèmi ṣe ń ṣiṣẹ́ o bẹ́ẹ̀ ni ẹ̀mí ṣẹ́dẹ̀gùn jẹ̀mí èèyàn lọ. ẹ irú irú rọ́bìṣọ nìyẹn mò ń sọ̀rọ̀ ẹ sọ pé nítorí nítorí ọmọ wẹ̀rẹ̀ nítorí ọmọ lẹ́sẹ̀ ṣiṣẹ́ ti fẹ́ baby can you imagine woman yìí wọn wọn clean office wọn kàn jẹ́ kẹ́rì rẹ̀ wọn kàn wọn kàn wà dẹ́sí mrs asifade wọn bẹ̀rẹ̀ sí náà pàtó fún mi pé ìmọ́tótó o ó sọ̀jọ̀ ẹ̀bọ̀ rú lọ ṣùgbọ́n just speaking gibberish can you imagine no no nonsense ló ṣe yẹn now. but to you you pass the right judgement. Yes, that was I had to slap her. Yes. Yes. Ìwọ. Mo wa pẹ̀lú ẹ̀ máa fọ̀. <laughs> Gbogbo ohun tó bá fẹ́ pátápátá ni máa fún ẹ. Ó ṣú ọ̀jù. Ariwo nǹkan tó ń pa látàárọ̀ náà ni gbogbo Ṣé eré tó kólẹ̀ yìí? Ara ẹ̀ ni o, àmọ́ kò ká mi. Ah tó yẹ gbé nǹkan mi jáde kó fún mi lóròró tó jẹ́ pé tí bá máa fi mu bíi mélòó kan báyìí ṣó ti yẹ yéé ọba bá mi wá pọ̀ mọ́ ṣó máa pọ̀ mọ́ tó máa ń ká tata máa ń wà ní. wàá kọ́ yín ṣe bó sọ pé ò jẹ́ ni. jẹ́pọ̀ mọ́ ti. yéé mọ́ ti máa fi kú ni. Jésù. láì wo jọ̀lọ̀jọ̀lọ̀ tó wà níbẹ̀ jíjẹ gbogbo ẹ èmi náà ṣe kí ni màá make sure pé o ti lè síbẹ̀ síbẹ̀ síbẹ̀. àwọn bá mi bẹ̀ ṣáàjì ó ká mi. gbogbo kó kánu. ó pọ̀ lẹ́bi yẹpẹ̀ ó lè jẹ́ tán. wàá jèrè iṣẹ́ kan gbé pọ̀ mọ́ wá wọn mi yá reception. ọ̀gá ló ní kí n fún yín. kí lélẹ̀. Ah, mi lè sọ púpọ̀ ń pẹ́ general manager nìkan ló lè answer our question. okay. sack letter. kò yé mi náà kò ní kí n fún yín lẹ́tà ni eh, but there must be a mix up somewhere ẹni tí mo ṣe kúrò lọ́fíìsì ẹ̀ láìpẹ́. I, I, I, I don't understand. Sir, no, this must be, this must really be a joke. Sir! Rosalie, ma. See fẹ́ dà. Wọ́n ti like, láìpẹ́. Ibo ló Ah, wọn ò dágbére beautiful mi tán fi that Kò dágbére fún ẹ. Kò lè dágbére fún ẹ. Oh, fact èmi àti ẹ̀ sì sọ̀rọ̀ láàárọ̀ yìí ta ṣeré kí n tó padà sọ́fíìsì mi. o dẹ̀ ṣó pé o ṣe nǹkan kan fún. àmọ́ mi kí ni mo fẹ́ ṣe fún mi ò ṣe nǹkan kan fún un mi ṣe anything fún mi ṣáà lè máa parọ́. <sighs> o dẹ̀ ní nọ́mbà ẹ̀ kankan ò lọ. nọ́mbà ẹ̀ méjèèjì pátá mo ti pè látẹ̀ nǹkan tí ó wà switched off. Olúwatífẹ́ jẹ́ kí n wò bóyá jẹ́ kí n try jọ mí lójú ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn méjèèjì jíjọ wà pọ̀. ok ma ṣùgbọ́n ṣùgbọ́n irú irú ìwàkíwà wo wà ní bolúwa ti fẹ́ ṣe ń wù yìí ẹ́ àbí irú pálapàla ìlú àpàlà wo leléyìí ẹ́ ṣé ó wàá dáa tó mọ́ ni jẹ́ kí n pè é. <laughs> Ah, ẹ̀gbọ́n ẹ̀ <laughs> ẹ̀gbọ́n mi yá máa jẹ mí lẹ́nìí. jóná kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ ká ló fẹ́ láṣọjà mo ní ká ló ṣe báyìí ìbòjì ọ̀run ti ṣílẹ̀kùn ah. èèyàn kan ti ṣètò àti ìrìnrìn àjò dámilò tó ló ṣe báyìí. fàdákà ni eh? olórí burúkú fàdákà yẹn olórí burúkú ẹ díẹ̀ ló kú báyìí kó gba nídìí ẹ̀gbọ́n mi ọlọ́run ló ní kí n ní wèrè tó bá yẹ pé mi ò ní wèrè ni kò ń ṣe nǹkan tá à ń sọ ìlà máa máa sọ o. Eh, eh, eh. ṣé kò kò ṣáà ṣe kọ́kọ́ ṣá. Ah, ah. ẹ̀gbọ́n ẹ̀ èmi màá ní àríkànṣe níbo gbogbo tírẹ́nì tó fún mi yẹn àtẹ̀kọ́ náà àtẹ̀yìn gbogbo nǹkan tí mo mọ̀ ni mo fi bá jà. ó dà bẹ́ẹ̀ ah. èmi náà mọ̀ pé <laughs> mo lábúrò ṣì mí lábúrò ọ̀dẹ̀ àmọ́ ọ̀jọ́ kí mo ti máa ń sọ fún ẹ mo ti máa ń sọ fún ẹ pé ẹ̀tù ìfà ló ń fà bọ́jà kí ló ló ṣe ló tẹ ọ ẹ̀gbọ́n mi ṣé bí wọn náà mọ̀ pé ká mú ti bí ká mú tọ̀hún ká pa gbogbo ẹ̀ pọ̀ àwọn kan tá a fi survive náà nìyẹn kí là ń tà. wọ́n lè ti sọ fún mi ṣọmọ kálọ̀ ti sọ fún mi ni èmi àti ẹ àjíjọ lọ mi ìlẹ̀ wàá bẹ̀ kórìí mi lórí ìjọ kó lóun fẹ́ ṣe bí wèrè náà. èmi ò mọ̀ máa ṣe bí wèrè àmọ́ ó gbádùn mi bí òyìnbó ṣe ń gbádùn sí ó ti kú bóyá yẹn he is gone. àmọ́ ṣọmọ kan tó ṣe ah, ah. kú rárá o mo sì fẹ́ pa ni. Ah mo ṣe máa pa ni mo ṣe máa yẹn torí kiri abẹ́ yẹn máa gé máa fún jẹ kò rí nǹkan kan wọ́n ní sùúrù kú tọ́wọ́ yẹn. alo ti kú sí ẹ. alo ti kú kò rí kú kò ẹ mo ṣe fẹ́ pa ni ìwọ má wọrí má làágùn jù mí. ìwọ má ṣe wàhálà. Ah, fàdákà ló ṣe báyìí lórí ìta yìí ṣé kò mọ̀ kó mọ̀ kó búrọ́ mi ló jẹ́ ni fàdákà ló ṣe báyìí ah, mo dẹ̀rọ̀ alo ah, ti ṣe wẹ̀ mọ́ alo ṣe wẹ̀ mọ́ ní hello Ramo ẹ wá bá mi bẹ́ẹ̀ ẹ wá bá mi bẹ́ẹ̀ lọ kí sáwọn girls ní ṣọ́ ó dà mo ti gbọ́ mo ti gbọ́ ó dà. ìgboro ìgboro ló lè ṣe a máa fọwọ́ padà wá lójú. ìgboro ìgboro ìgboro ló lè ṣe o mata fere fere mata fere fere bàtà fèlèfèlè. Ìgboro lè ṣe. Àwa mi mú ipò ìgboro lè ṣe. Ìgboro. Àwa là ń ṣe gbòòrò, àwa lọmọ tí wọ́n ń wí, àwa lọmọ tí wọ́n ń sá, bóun yín ká pàtẹ́ ètè.

fadaka ah, aláyé bí ló wà wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti wọkàsálà ti bọ́ sí ìgboro níbo wọn sọ látàrí wọn ti ń kó gbogbo ìníṣẹ́ èṣù lóríṣiríṣi ọmọ jápa o. kémi jápa èmi ọmọ balógun ah. èmi ọmọ balógun ah, obìnrin àtẹ̀yìntọ́ lásánlásán ọ̀bí ya ìdá fadaka pẹ̀lẹ́ wúrà wọn jápa tó bá fẹ́ jápa èmi ajápa fúnkọ́ ìtọ́lá ọ̀bí dá gbàgbẹ́. àwa yà ẹ ló gba ayé ọmọ ayé sáwọn ẹlùkù wọlé fún mi jàre gbà bẹ́ẹ̀ n fẹ́ balẹ̀ jẹ́ gidi. ẹ ẹ gbé ẹ ọmọ ẹni lọ. mọ́mí kí ló ṣẹlẹ̀ kankan ẹ lè fi tipa mú ẹṣin lọ sódò bọ́ ẹ lè fọ́ọ̀sì ẹṣin mú mi náà. irọ́ ló pa irọ́ ńlá ló pa sórí tipa ni ẹṣin ẹ máa fi mú omi eléyìí. ní sẹ́ńtúrì wo nìyẹn. àní sẹ́ńtúrì yìí ni nítorí pé mi ì kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu. àwọn òbí tí wọn ní rí náà lè kàn ní kẹtọwọ bọ. Ah, ah. bólúwa ti fẹ́ so èmi níná àbí èmi níná. excuse me. bólúwa ti fẹ́ mo ń sọ̀rọ̀ ayọ̀ owó kíná ọ̀rọ̀ mi rà bólúwa ti mọ́mí ṣe rí ṣe rí. wo wo fi ara ẹ̀ balẹ̀ fara burúkú balẹ̀ fi fún mi ah, <laughs> ó ń ṣeré ni ó ń ṣeré ni. Ah, ah, iná ilé lẹ́rọ̀kọ ẹ̀ máa yágbẹ̀ yìí ìwọ filẹ̀ filẹ̀ fara ẹ balẹ̀ ṣèlè mi mú bi. Ah, ọlọ́run burúkú ni ọ̀bọ ìta àwọn ò ní jọ́ọ̀ì tí mo bá ní jọ́ọ̀ì àti jọ́ọ̀ì wàá gbà. àwọn ò ní ní joy ṣé wọn ti sọ fún ẹ ni wọn ní say no to rape say no to rape ìwọ fẹ́ tẹ̀lé lérí ṣé o sí ìlú ni ṣé o ní wọn ti mú ẹlẹgùn náà burúkú ẹlẹ ṣá. kílẹ̀ irúgbọ̀n kí gbọ́rọ̀ rẹ̀ burúkú ni. ṣé yín tó bá lọ ṣe bí ọ̀gá lásán máa pa kí má yẹ ẹ̀rọ ìbọ̀lẹ̀ burúkú lẹ́lẹ́ ìṣá. ẹ sí wàhálà olórí burúkú ni ìyá ẹ tó tó kébì kan fún ẹ ọkùnrin tó bá sọ pé wọn lè kọ ọba rẹ jọ kí ni irú ẹ máa ń ṣe fún. ó máa ń pa ọlọ́gbọ̀n ẹ̀ wọ́n ti bọ̀ olórí burúkú máa lọ láyé yìí ó lè máa ṣòfò fáwọn tiẹ̀ ni alimọ̀sán fún ọlọ́gbẹ̀ ìta ìsúrù fọ́ọ̀dì èyí má ṣe ní fọ́ọ̀sán bọ́sà ìsúrù fọ́ọ̀dì ẹ̀ lọ́jọ́ mi onírọ̀ àti kò jí mi ṣá olórí burúkú ni àti kò jí mi ṣá. Ó yẹ kí lè kí ló ti nà. Ó tẹ̀ pọ̀ jù. Ó tẹ̀ pọ̀ jù. adájọ́ ti dé sórí ìwọ ṣé mo ti lo power ẹ̀ níbi tó ti lè lò gẹ́gẹ́ bí ọkùnrin ìdájọ́ alákọ̀ọ́kọ́ mi ni ẹ bẹ́ẹ̀ ń dà ọ̀kẹ́ mu tì yín ní kíákíá má yẹ kó pẹ́ rárá. máa máa jẹ́ kí n tó ṣe. ṣé ẹ bẹ́ẹ̀ yọkọ lé yàrá yín lọ́wọ́. ṣáà ṣáà ẹ bẹ́ẹ̀ lé yàrá yín. kíkí ẹ ẹ ìyàwó oníṣẹ́ àwọn ṣe kí ìyàwó rẹ̀ tàgbé àwọn ti ní awọ ẹ̀ tó ga sókè yẹn ẹ máa ṣe kí lè máa lọ́ọ́ jẹ ẹ àwọn ìdílé bẹ̀rẹ̀ ẹ má pariwo jù bàbá ẹ mọ̀ pé authority ló sọ̀rọ̀ so afẹ́lọ́ gbé Buhari wà mẹ́rin ìjọba làwa. bàbá tẹ́ bá ti ní ká pààyàn máa pààyàn. Ah! tẹ́ bá ti ní ká pààyàn máa pààyàn. bàbá kò sí wèrè ẹ. Ah! ẹ lọ pé àwa expensive tout làwa. àlàyé park mọ́lẹ̀ báyìí. múlẹ̀ múlẹ̀ mọ́lẹ̀ báyìí. mú bẹ́ẹ̀ lọ níbàdí. bẹ́ẹ̀ lọ níbàdí jẹ́ níbàdí. Ah! mú bẹ́ẹ̀ jẹ́ yín. ayọ̀. ìjọba ìjọba ìjọba ìjọba. àwọn ọmọ yìí ni wọ́n tún ti bẹ̀rẹ̀ àwọn méjèèjì ni wọ́n wà lábẹ́ gíbi tó so fàdákà mọ́ pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá wọn àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n so fàdákà pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá wọn. mo dárùn ẹ̀bẹ̀ ni mo bẹ ẹ̀yin ọmọ àwọn ọmọ mi àgbékẹ́ àti àjọkẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn ẹmẹ wa ó wà lábẹ́ gidi tó ti fàdákà wáyé ẹ̀bẹ̀ ni mo bẹ mo dárùn ọlọ́mọ jẹ́ kó já ọmọ yìí wọ́n máa pa mí. ọ̀gá kí ló ṣẹlẹ̀ ẹ wàtá à ń bẹ̀ bọ̀ ń ga ọ̀wẹ́ ń gara bọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ẹ wọlé gbẹ̀dẹ̀ ẹ wọlé gbẹ̀dẹ̀ ẹ wọlé gbẹ̀dẹ̀ àwọn ò fariwo ó ti yẹ ṣé o rí ìjọba tó wà mẹ Buhari tiwa yẹn ẹ kọ́ ṣí sílẹ̀ fún wa náà otherwise ẹ máa lọ. ó máa ya ogun nìyẹn ọmọ kò ń bẹ́ẹ̀ observer ni wá very very worried ẹ fi Buhari tiwa sílẹ̀ yìí ká máa scatter o ee ee ee yìí máa scatter sísìn. orí ẹ̀kọ́ ọmọ tó bá wí tó náà lọ yìí ẹ tó ń jẹrẹ ọ ọ èmi èmi mọ́mọ́ mọ́mọ́ èmi ìjọba ìjọba ah, ah, wárí ah, èmi ọmọ nínú yìí. mọ́mọ́ mọ́mọ́ wá mélòó ni mélòó ni ẹ parapọ̀ náà wẹ́sẹ̀ tàbọ̀. oyin kọ́sọ́ láàjọ kẹ́ oyin dààmú láàgbé kẹ́ subhanallah. ẹ wo mama mama wo yín ò ká wa ẹ wo mama ó dà kó wọn àlàkẹ́ méjèèjì yẹn ó dà kó wọn gbọ́dọ̀ sí lẹ́nu pẹ̀lú tó jẹ́ ajá tó wà lẹ́yìn wọn ìyẹn ò kan wa Buhari ti wa ẹ kọ́ máa tú sílẹ̀ otherwise ẹ̀jẹ̀ máa flow mi báyìí àwọn wa ṣeré o. Àjọkẹ́ ṣẹgbọn nǹkan tó sọ wọn ní buhari àwọn òun lè dè mọ́lẹ̀ ẹ tí buhari wo sílẹ̀ fún wọn kọ bá wọn. ẹ má pariwo ẹ má pariwo ó ti yé yín àwọn òbájá ọtọ má ti fẹ́ ọmọ la wọn àlàyé ẹ la yára la jẹrìbọ yára la jẹrìbọ yára àgbà ó pọ̀ plenty ọbí. ìjọba gbádùn gbádùn ìjọba gbádùn gbádùn ìjọba gbádùn gbádùn ìjọba gbádùn gbádùn ìjọba gbádùn gbádùn. màálà màálà. ọláyín ló jẹ o ah, ọláyín ló jẹ náà bí bẹ́ẹ̀ kọ́ ó yẹ kó gba ẹ̀kúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra lẹ́ni ni bóyá àlàyé mi tí mo ṣe látara bóyá kò yẹ yín rárá màmí ah, ṣé òun kó lórí búùkù yẹn ṣá ṣé òun kó yẹn ṣá ó fẹ́ fi ipá bá àjọkẹ́ lájọṣepọ̀. bí ẹnu ẹ sọ̀hún ó wá bí jókòó ara ẹ nígbà tí nǹkan rí bẹ́ẹ̀ ẹ wá ń dájọ́ lọ́wọ́ ara yín tí ẹ̀yin bá lọ sí police station wọ́n máa fún yín lọ́lọ́pàá á tẹ̀lé yín débẹ̀ wọ́n á dẹ̀ gbẹni tó fẹ́ fi tipa bẹ́ẹ̀kejì ẹ lò pọ̀ ẹ ẹ ṣe yẹn torí gbogbo wa la mọ̀ wípé òfin ilẹ̀ wa ni ẹ gbọ́dọ̀ fi tipátipá bá èèyàn lájọṣepọ̀ ẹ̀yin ò ṣe yẹn ẹ wo ẹni tó bá gba kọ́bọ̀ ó máa gba kọ́bọ̀ ọ̀rú ni o ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín ìfà òsí lódò omi tó bá ti mu òun ló máa tọ̀ dànù ẹ bówó bá rìnrìn tàbùtàmù ṣé wọ́n máa fèkúrọ́ lọ ni. màámi mami ẹ má bínú àmọ́ jẹ́jẹ́ lọ̀ràn sùn kalẹ̀ tí dáràndáràn wọ́ràn tó máa dá kiri. jẹ́jẹ́ ni mo jókòó mi mi ò kọ lẹ́tà sí. àbí. àbí ipa tó dé pè mí tó bẹ̀rẹ̀ sí ní fún mi lọ́tún fún mi lọ́sì mo ń gbà màámi tó bá gbówó wá náà mo ń gbà ipa tí mi wá láti ilé àjikọ̀ wo màámi ìjẹ̀bi àbí. wo ẹ jẹ́ n sọ fún yín o wàhálà yín ti pọ̀jù ó ti kọjá ẹ̀mí mi tẹ bá rí pé ìfẹ́ mi láyé mọ́ ẹ jẹ́ kí n rọra máa lọ ọ̀run kí n lọ sinmi jẹ́jẹ́ ara mi ẹ jẹ́ n kú Ah, ah, màámi kò lè tó yẹn náà ah, ẹ má sọ̀rọ̀ ọkú ṣé níbẹ̀ ṣe wà yẹn kò síkú lójú yín rárá èmi ò ń fẹ́ gbọ́rọ̀ ọkú rárá màámi ẹ pẹ́ fún wa níwá yín ti bẹ̀rẹ̀ wá máa ṣe two hundred ẹ má sọ̀rọ̀ ọkú ẹ wò ó wípé. àti kí ló wà lòdì ẹ lè kú ẹ pa yín màámi. ẹ fẹ́ kí n pẹ́ wà á bí kí n kú kí n kú kí n kú kí n gbọ̀run lọ kí n kú kí n gbọ̀run lọ mo gbé ọjà kalẹ̀ ìdí ọjà náà ti wá pè mí ṣé mi ò lè kú bẹ́ẹ̀ yẹn náà ẹ jẹ́ lọ sinmi o tí wàhálà yìí bá ti fẹ́ pọ̀ kọjá ẹ̀mí mi o. kẹfọrọ kúlẹ̀ ẹ má wọrí ẹ lè kú o ibi tí àwọn náà jẹ́ ń tu àwọn náà máa ń tọ́ wa ń jà. ẹ gẹ́gẹ́ bá ọjọ́ rẹ ṣe sọ ọ máa ń tọ́ máa ń wá wàhálà wa ni. ẹ dẹ̀ wọ́n pé tàbá ṣú ara wa àmọ́ pẹ́pẹ́ à ń protect yín gan ni à ń dáàbòbò yín ni o. Ah, ọmọ lè mọ pé yín gan náà ọmọ tó jọ jí. ọmọ tàbí oníṣẹ́kú pa yín ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ ń sìn. ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kì í ṣe bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ nìyẹn ah! ẹ̀gbọ́n mi ò sọ bẹ́ẹ̀ òun fúnra rẹ̀ ló mú wá bá mi tó sọ fún mi pé ìyàwó lélẹ̀ ẹ̀yà bá mi bá sọ níbi tó ti gbọ́ nítorí tí ò wá gbọ́ màá yẹ̀yẹ́ ilá ò lè wá ga ju onírèé lọ ẹ ó tún wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ kí là ń ṣe à ń tẹ̀ ká ni. ẹ ṣeun tó dáa. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ọmọ ò ní pa yín ẹ dákun ẹ má pa mí o. Hello, Uncle Ayo. Uh, eh, I'm fine. Eh? ẹ <laughs> eh, wo Uncle Ayo ẹ má dààmú mi lọ ẹ eh, àtẹnumẹ ní òtún àtànọmọ àná ẹ èmi àti ti jọ rán pàrọ Ayonas dey go ẹ so wọn máa sọ fún yín pé mi ò lè gba obìnrin mú yẹ kẹ́yìn kan sọ fún wọn pé rán náà ń pa ẹ má dààmú ló ń èmi ti sọ fún wọn pé kan tó di àsìkò àsìkò àsìkò ọlọ́run and as a matter of fact mo fẹ́ mójú lọ sọ́jà kí n lè mú nǹkan tó dáa wálé ah, àwọn ọmọ tó wà ń tàǹsìn wọ́n ń ṣọmọ gidi o ah, àwọn ọmọ tó ṣe wípé eh, owó orí gan tẹ bá fẹ́ san owó orí wọn gan wọ́n ti jì wọ́n kọjá owó orí àwọn kan ló yẹ kán san owó orí fáwọn ọkùnrin so ah, mo ní láti take time mi. okay no problem <laughs> ẹ ṣe gan màá ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn ẹ̀yin gan mọ̀ mí náà ọ̀rẹ́ ó dàbọ̀ ẹ ṣe ah, mo ṣèdílé gan ni ó dàbọ̀. Ah. wò ó tẹ ẹni tẹ. ẹ tí fún mi lówó nǹkan tẹ̀ Ah, ah, ṣé ń wá mi ni ṣe bẹ́ẹ̀ wà mẹ́ẹ̀ nígbà tí àjẹpẹ́ ayé ní ká gba ohun tó wù wá ká dẹ̀ mú ohun tó wù wá. Ah, ẹ wẹ máa wọ orí àjẹpẹ́ bàbá máa sanwó ẹ. ó wà lé lọ́bọ̀ ẹ má bínú mi mọ́ báwọn lọ máa sanwó. àjẹpẹ́ ayé. ayé la máa ṣe ká tó jọ ọlọ́run ní fíìmù kò ní bá tiwa jẹ́. ayé jíjẹ yìí àfi olórí burúkú ni ò ní jáyé lọ́mọ ìlà fẹ́ ló láyé. ó ti yé mi ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. jọ fún mi ní green bottle kan sí ìgò ẹyọ kan. pẹ̀lẹ́ ẹyọ kan yìí ó máa jẹ́ mẹ́sàn-án. sára àrùn ló bá ẹ mú ni àbí táyé. ayé náà ni. mi ò rò bẹ́ẹ̀ ìgò tẹ́mi ti mú bí ìkojúgo mẹ́rin lọ one two three four ó jẹ́ mẹ́rin. ibo ló ti rí mẹ́sàn-án àbóyá ah, kẹkẹ èmi ni mo yóò ní <laughs> àbí wọn ló yóò. ó máa jẹ́ mẹ́sàn-án pẹ̀lú táwọn àǹtí tó wá síbi bíbá yìí ń sìn. àwọn àti wèrè wo wọ́n wọ́n títí mọ̀ mú ni kò sí ìtọ́kọ̀ pẹ̀lú gbogbo láàkì àwọn àwàdà tó lè lọ fún èmi ní ọtí ìgò kan sí i kíá. màá mẹ́yọ kan yẹn wá ó jẹ́ mẹ́sàn-án ṣá. mẹ́sàn-án ni wọ́n láì kó máa gbé. ìpàgọ́ ò ṣùtì ọ̀rẹ́ ẹlẹ́gàn ló bàjẹ́ ojúlówó ọmọ làwa ń ṣe ìgboro ló lè ṣe o. in any situation you find yourself just make a better faith. ó dáa ẹ tà o lágbára ọlọ́run o ẹ tà o òwèrè lẹ máa ṣe o ẹ má báyàn já o ẹ má rọra o mo ti bá yín fọwọ́ ajé sí o ó yá ó yá ọkọ mi ẹ ta o ó dà àmì àmì ọkọ mi ó dà ẹ ṣe jẹ́jẹ́ o. màmí àti dé tán. ó dà ó dà ó o ajé o. ojúlówó ọmọ làwa ń ṣe ojúlówó ọmọ gbogbo tó tẹ ó máa yẹ kó tẹ. mi excuse me ní kíni. mi ò understand yẹn o fẹ́ tẹ ohun ẹ̀ kó tẹ ọjọ́ òní mo wá bí tí mo mú títí mi ìdẹ sanwó mo bí ẹ lè. bóyá ènì náà là kọ́kọ́ ènì yìí náà ni ẹ san owó mi fún mi tí ẹ bá san owó mi fún mi àjọ yín lójú o. excuse me èèyàn máa ń jà tó máa ń jà rẹ ni mo mú five bottles kí ṣe mi mo bá àwọn èèyàn bí àwọn ladies wọ̀nyẹn wọ́n dẹ̀ béèrè question ọmọ ni ṣé a lè gbẹnu sí i. tó ṣẹ̀yìn o ká wá bògùn ó yẹ ká fi tẹ bá sọ ohun tó ṣe yìí ẹ bá sọ ohun tó ṣe yìí àwa bògùn tó yẹ ká fi sí i. àmùdá tẹ̀ ń béèrè. <laughs> bàbá àgbékẹ́ tẹ̀ ń béèrè o. bàbá jẹ́ pé ayé adé ń kí yẹn dá wa lóhùn. àwọn àjọ jẹ́ pé nìyí kí àjẹ́ pé gbogbo alámájáyé lágbára lọ́wọ́ orí tí mò ń kọ́ ẹ ti take over gbogbo máàkì. ọjà bàbá ẹ jẹ́ káà náà bẹ́ẹ̀ nù sí. olórí ẹgbẹ́nu sí náà ó dà fún ló lẹ́nu ẹgbẹ́ nǹkan sí ẹgbẹ́nu sí. bàbá jẹ́ káwa náà mọ̀ nǹkan. ẹmu náà àá ṣàtẹ pé orí ẹnu ní ilẹ̀ máa dùn mú. ọmọge jọ wá wá wá wá sáàbù wa ní ìkọta lè mú ẹ ṣe bàbá. ẹ bá sọ ohun tó ṣe yín. jẹ́ kí ni mo wá sì sọ tí mo fi ṣe báyìí òun wá wàhálà ò tá a bá dé sẹ́sọ̀n ọmọ kó máa lọ ẹ̀wọ̀n. ẹ̀yin gan lẹ ń wá wàhálà ẹ̀yin lẹ ń wá wàhálà. owó mi ni kẹsàn án owó mi. ẹ máa jẹ ẹ lọ sí. o ń sọ èmi mọ́lẹ̀ àǹtí ẹni ẹjọ́ ẹni sùúrù. ẹjọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ. owó ètè ṣì fi wọ́n sílẹ̀ ó dà ó dà ó dà. ọmọ àti sọ wọn bá sọ wọn. mi kí lára ṣe bí ah. ṣé mo pè yín sí mi ni. Ah. ẹ wo ẹ bá mi ẹ jẹ́ agbọ́rọ̀ ọjà rẹ̀ kiri. ẹ wo eh, eh, àǹtí ẹ ṣáà jọ torí ọ̀lọ́ eh, ẹ fi wọ́n sílẹ̀ fi wọ́n sílẹ̀. èló lówó wọn. èló ni two thousand. ẹ kò ní dáa fún ìtẹ̀ bá sanwó. Ah ẹ jẹ́ wọ́n ní ká sọ wọ́n ní kò ní ta fún ìtẹ́ bá sọ wọ́n. ẹ má lọ wọn mọ́lẹ̀ mọ́ àǹtí ẹ jọ ṣáà ní sùúrù ẹ ṣe wọ́n jẹ́jẹ́ ẹ jọ ẹ ó ti tó ẹ má tẹ ẹ jókòó ẹ má ṣubú ẹ má ṣubú gidi ẹ ṣáà rọra ẹ ṣáà mo sọ pé ẹ dára sọ ká bá. ni kí ni ẹyin kí ni ẹ kí ló ṣe àwọn èmi àbùdá èmi àbùdá. kílẹ̀ ti dé jọ mo máa sun ṣọ́ọ̀bù yìí. kání máa mi sè egungun yá le kání máa mi sè egungun yá le ọmọ kékeré lọ́dún inú ìlú bàrá ẹ̀ ṣọ́ọ̀dún ṣe yín yọmọ yọ sọ́rí bàbẹ̀ sọ́rí bàbẹ̀. ìwọ kọ́ ló kọ́kọ́ gbàbẹ̀ kọjá ìwọ kọ́ ló gbàbẹ̀ kọjá tó fà mí. excuse me ladies ẹ ti ya wèrè. báwo lẹ ṣe wá ń kóòpù pẹ̀lú ọ̀rọ̀ eh, exchange rate yìí báyìí. Hmm, ọ̀rẹ́ mi ọ̀run ìyàbọ̀ kò ń ṣètò ẹnìkan nǹkan tí bá rà ó ní máa tà réètì nǹkan tiẹ̀ fi wá wọ́n sìn ó dàbí pé kò ń ṣe ilé ayé ìlà wà tẹ́lẹ̀. ọ̀rẹ́ mi kó máa kúkú yí èèyàn kọ́kọ́ mọ́ báyìí kẹ̀ ẹ́ àti raw materials lásán ogun ni. ó ga ọ kò yé mi o. Ah, Jola baby ìwọ mo rí láì gba tíkẹ́ẹ̀tì yìí ìyá ó ga o wọ́n mi kọ́ ọmọ yìí má jẹ da o. ẹ ṣe wọ́n mi ẹ̀yin náà ẹ̀ bá dùn á tó bá ń ṣe pé dádì kọ́ máa bínú ni. kí ni ò bá wa ṣẹlẹ̀. Ah, máa gbé wọn fún dádì mi. rárá ìyẹn ò lè possible ìyẹn ò lè possible tèmi lá possible. kí wàá ní tí yín máa. màá fẹ́ fọ́mọ mi ah what me? ìyẹn náà bad ma yes ma mo fi sáré mú kan nínú ma. ọlọ́run ọ̀bàdẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ hmm? ó máa jẹ́ pé ọlọ́run lè jí kó rí bẹ́ẹ̀. Hmm. akílẹ̀ ah, tó fẹ́ gbé kúrò ní wrestling. Ah, uh, ah, uh, ah, but you wrestle so well in the other room. Please. <laughs> oh my god ah òṣèré oh, o ti gbé sí nǹkan tí yóò fẹ́ wò ó sí ṣé ṣé ìmọ̀ àwúrò ilé ṣé mi oh my god i'm just oh my baby's Hello. back. Mm. <laughs> How was the day? fantastic. ṣọlẹ́rì wọ́n dẹ̀ ti wá dé nsìn ìwọ́n tún pariwo kó fẹ́ yí wọn látàrọ. ṣé o ń gbádùn ara ẹ pẹ̀lú ọmọ rẹ. <laughs> Ah, bẹ́ẹ̀ ni mo so hope you're not stressed. at all ẹ̀mí iṣẹ́ máa gùn ju ẹ̀mí èèyàn lọ àwa ti ṣe tiwa ti jáwọ́ bàbá sọ pé ó tán lé ní iṣẹ́ á kọ̀ǹtínì. so. Uh, báwo lẹ ṣe wáá wà yín méjèèjì ẹ ń gbádùn ara yín ẹ tí ẹ dé ríro pé ẹ fẹ́ check mọ́ mi. mú mi má bínú mọ́ mi àti. òun ló jẹ́ kí n rojú ra ìpè yín o torí program ló ń wo dẹ́ni mo gbọ́dọ̀ bá wo program yẹn. No, wa ń fìlà tó ń mú mo fẹ́ náà. ok so kí lẹ wá ní sílé fún jíjẹ báyìí. one minute tẹ bá fẹ́ ni fried rice wa amalawa, salad ẹ kàn name it anything tẹ bá fẹ́. ẹ̀yin náà mẹ́tẹ́ ni àwọn chef ayérayé wọ́n ti ṣe gbogbo wọ́n ti every food tẹ bá fẹ́ jẹ just name it. nǹkan tóbi náà fẹ́ nìyí ó dáa ẹ ṣé ẹ lè wá túwó Ìlọrin fún mi ah <laughs> mommy. ẹ ṣe bèrè fake mi. ókè ṣọláìkẹ́ tó bẹ́ẹ̀ yẹn ni ọ̀rẹ́ mi mo lọ́ọ̀vù ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ sórí ìyàwó bólúwa ti fẹ́ gangan ni mm-hmm. bẹ́ẹ̀ ni. iye olè ọmọ ọ̀rẹ́ mi ni màmá ẹ̀ ọ̀rẹ́ mi ni very pleasant ma very very pleasant bí màmá ẹ̀ ṣe rí gan-an ló ṣe rí yẹn. ṣé pé o ní lọ́wọ́ contact òun fúnra rẹ̀ ló máa fún ẹ ní contact ẹ̀. ẹ̀ẹ́. adéọlá. ẹ jọ kí lẹ ṣe wá ṣe tẹ fi ń ṣubú báwo lẹ ṣe ṣe. wọn wọ ṣàdédé wọn ṣàdédé bára mi lẹ́nu gbìyì kí ló tó jà rábúrábù mo tó fi ojú gbá ni. gbàgbós iṣẹ́ ayé ni mo fura bẹ́ẹ̀ ayé ló ń yọ mí lẹ́nu. àṣàṣe exactly. ẹ̀yin àti talẹ̀ ní gbólóhùn aṣọ tó ń sàṣe. èèyàn lè tètè mọ̀ wọ́n mọ̀ pé àwọn èèyàn amòòkùn ṣèkà ni wọ́n wọ́n bá rí bọ́lọ̀ ń bless ẹ dáadáa ní gbogbo nǹkan tó ní resources gidi wọ́n máa bínú sí ẹ. ogún tó kúnlẹ̀ tẹ́ fẹ́ fi ilẹ̀ fáwọn ọmọ yín náà ni wọ́n ṣe ń sàṣe. èmi náà take note. ọlọ́run irọ́ ti fọ́ orí yín ẹ lè ṣe kẹ má parọ́ ọmọ ò gbọ́dọ̀ pa irúrọ́ tẹ̀ ń pa lẹ́nu ẹ jẹ́wọ́ wípé gbàtẹ́ kúrò nínú ilé láàárọ̀ yìí o ńṣe lẹ lọ mú mi o. ṣé tí èèyàn bá mú mi ó yẹ kó ṣubú. àbẹ́yàn bá mú yóò á ṣubú. kó má lọ jọ tí lòun rí vaasi. ó ti yé yín. ètí ò yẹ ó pọ̀ ju tó yẹ lọ tó yẹ pé mo ti mu ọtí lẹ́nì ṣó lè jẹ́ ká búra. àwùsù bíi láì èmi ò fẹ́ gbọ́ yẹn ṣùgbọ́n mọ̀ pé rọ́lẹ̀ ń pa torí gbogbo bẹ ṣe ń sọ̀rọ̀ ó rùn lẹ́nu yín ni tó ẹgbẹ́ mo ti fọnù kọtí lẹ́nu. ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run èmi ò fẹ́ ìpè nínú ilé yìí inú ilé yìí ilé tọ́lọ́run ni. gbogbo ọtí náà ló ń rùn lẹ́dùn ẹ̀ rùn lẹ́nu ọtí lóògùn. ibi tí wọ́n fojú sí ọ̀nà ọgbà mi oh. àṣàṣe ló ń lọ mí lẹ́nu ọlọ́run kò mí yọ ọtí àtàtà wọn tẹ́mi tí mo. ẹ kúlẹ̀ màmí. Ah, ah, àwọn ọmọ alájẹ báwo ni iṣẹ́ ta. adúpẹ́ wa mi gbogbo ẹ̀ látàtàn àti wa yín dé sọ ìgbà tá a bá yín la ní àwa yín wálé. a dá fún yín ojàre ẹ̀yin ọkọ mi. ẹ ẹ mi máa mi. ìdí ọjà náà mo wà tí bàbá yín ti pè mí tó ní ṣe lòun já sí kòtò. múlẹ̀. bá mi. Eh, ah àkíkà. Ah! ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan. gbogbo tó ní kálukú bá ṣe inú rẹ́kọ̀dù lọ orílẹ̀ ayé yìí láwa tààrẹ ń tó bímọ méjì ó dẹ̀ ń pa kan nù wọn lójú gbogbo ayé tí ò dẹ̀ sẹ́ni tó máa mọ̀ èrè tó dó bá dé ìta ni àwọn àgbà sọ pé kò kì í rí mọ́ láyé. ẹ ẹ ẹ ẹ wò bá mi ọlọ́run ò ní ṣe wá lápá yẹn ṣe mọ̀ pé iná lẹ kọ wà ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ rọra o. orí orí mi orí mi ń kọrin. ẹ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀yin náà lẹ kọ́ wa pé ẹ ká máa pààrọ̀. torí ẹ tó bá pààrọ̀ àṣẹ kí ni àjàlè àwọn ọ̀dẹ̀ fẹ́ ṣe kí ni àfẹ́jàlè sọ agbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀. bàá mi kí ló dé tẹ délé tẹ lè sọ tòótọ́ pàtó nǹkan tó ṣẹlẹ̀ ń pẹ́ à báà ni wọ́n ti mú mi ò tí wọ́n lù mí ní àlùkì ibi tá ti jì yín pàápàá pàápàá ọba yín gbogbo tó sọ ẹ orí ìyá ìyá ẹ ò dáa. orí ìyá bàbá ẹ ò dáa. kí ló dé kí ló sọ. orí ìyá bàbá ẹ ṣé tó sọ ẹ correct ló sọ. orí ìyá bàbá ẹ ò dáa. àṣé wọ́n ń parọ́ fèmí ni ẹ eh, ṣé ìgbà tí mo wọlé lẹ́kọ̀ọ́ tí mo lọ fẹ́ wípé ẹ̀ka ká ṣégbé kabura. ó sọ ó ní kí n jẹ́ kabura mo ní àwùsù bílá yìí. mi náà ṣètò nira jí ni o búrẹ̀ wo ọmọbìnrin kékeré kan tí o kékeré báyìí ọmọ yẹn nu ẹ mú bìtì wèrè ó lu. ó sí i ah. <laughs> tẹ bá ti ṣe tán ẹjọ owó wa mò ń lọ sí. ẹ má lọ sí ọmọ kó wọlé wa. bàbá ẹ ọgbọ́lágbà. kò yẹ ọmọ pé wọn lè délé sọ náà kò ní sí. ọ bí wọn rẹ ọ ẹ wá listing ẹ wò mí dáadáa. òjò tó pààyà jẹ. fún pé ẹ wá sínú ilé ẹ wá break out mi ah. ẹ wá sọ news tí Ah. ṣẹlẹ̀ ẹ jẹ babaláya nítorí wọ́n ní wíwo báyìí lẹ́nu awo wò nítorí mi ò tí ì kó lọ sí lédi kan lọ búra fún yín ah. ló jẹ kó rí yín pé gbogbo aṣọ kọ́là sá lóòrùn àmì èmi lè ṣe rẹ́ẹ̀sì ìyá yín lè fi ń sunkún. kí ni. fún pé ẹ wá break news tó yẹ kẹ́ break mo dì sómi ah. mo deny mo reject yín. Oh three square point mẹ́ta wọn attach ẹ̀ mọ́ yín lára wọn á fàsìkò sọ fún yín pé ẹ jẹ́ dẹ́ndẹ́ ìyá gidi ah. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín torí wọ́n ní ntẹnu awo bá rí lóde kò gbọdọ̀ sọ ṣé torí mi ò kó yín lọ sí lady kí n lọ ṣe awo fún yín bí ìjẹ́ kọ́kọ́ lọ yín pé pé a kì í tú àṣírí bàbá ẹni ẹ gbà. báàmì ọyá bílẹ̀ fún bàbá. tí bá dùn yín òun náà pè ní Fúnṣọ́ ṣẹ́rí ẹni tí ó bá ní tó wá mọ̀ ọ̀nà òun là ń pè ní kíni níná lówó ẹni tó bá wálé ayé tó jayé tó ṣe falafolo òun náà pè ní jayola bámi jayola jayola jayola. ẹ̀yin ni jayola. èmi ni jayola fún iṣọ́ láti bẹ̀rẹ̀. fún iṣọ́ nínú ọdún tẹ́lá bímọ ọmọ yẹn ń sọ inú orúkọ oríṣiríṣi. àwọn omi bí e. yé yé yé yé kúndé kúndé kúndé kúndé kúndé yé. darling ilé dà àbí kò dá ó kúrò lọ́rọ̀ ẹni tí a bá lóde ijó o ò nídìí láti sọ̀rọ̀ ara ẹ̀ fún mi mo ti rí i pé ilé rere ló ti jáde wà á dé kọ́ ẹ dáadáa àwa tó dẹ̀ wá báyìí náà a tó tán ọ̀rọ̀ wa ti kúrò ní ọ̀rọ̀ tá a bá rí mọ́. èmi náà rí bẹ́ẹ̀ ojúlówó tó yó ni mọ́. títí wíkẹ́ndì màá wá rí mọ́mi. ah ṣé kíákíá ni mọ́mi. kí la tún dúró dè. Ah. Ah! ọkọ mi <laughs> àpòrí àparò ń jáko. <laughs> Eh? Eh? ọ̀rọ̀ ẹ náà ni mò ń sọ lọ́wọ́. kí ni mo tún ṣe o. Eh, mo ní o fẹ́ràn láti máa jẹun lójoojúmọ́. oh really <laughs> babe ṣé ìwé kì í jẹun ni. èké ni ẹ adéọlá tí mò ń bá ẹ sọ̀rọ̀ ẹ látijọ́ yìí ni o rí i pé ó dára lóbìnrin bólúwá ti fẹ́mi nìyí o ọmọ kan ṣoṣo ọ̀gá òun ni. hey mom. I've been working all day and I'm tired. Nǹkan tó kù mí kú báyìí and rest. Do have a lovely day, young lady. Bolúwa ti fẹ́. Bolúwa ti fẹ́. I ló ṣọmọ ìgànná? Jókòó, jókòó, má bínú, mo ń bọ̀, <laughs> mo ń bọ̀, ó rẹ̀ ni mo ń <laughs> mò ń bọ̀ mò ń bọ̀. alpha onílé yẹ alpha ṣe wàá pa ṣe wàá mo jẹ́ ń tì wọn pàwọ́ yẹn ti ṣe kí ni àfọwọ́ tà náà. ẹ sọ bákan náà ni àfi bí ẹni pómi lásán lẹ́ta wọn kò sùn. Ah, irọ́ ni kó di alágbo agbó tèmi ẹ bá lágbo mi á dúró ẹ ti yín náà yín náà máa sunkún lọ́lẹ̀ irọ́ ni kúdí alágbo wọ́n dried kò lè jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ tẹsẹ̀ lébo lọ́wọ́ ayé nù ni ó ṣí àgbo Kúdí. ọwọ́ ayé wò lọ́rọ̀ ẹni tẹsẹ̀ lébo náà ń tìbọ̀ kí o fún mi lágbo mo lu àgbo nígbà tó tún dákú mo sùn lọ ni. irọ́ ni ẹ fún mi lọ́wọ́ mi gbàgede tẹsẹ̀ lébo ó náwó ayé nù ni ẹ wà á ń tiẹ̀ má sùn o irọ́ ni. ẹsẹ̀ lé kọ́ tẹsẹ̀ wọ́n tẹsẹ̀ lébo àwọn ẹ̀gbọ́n ẹ̀ mo ti ẹ̀rù borí ẹ̀ ò pé ṣé eré ló rò pé mò ń ṣe ni a ní nǹkan tí mo lò ó tún jẹ́ ń sùn sí mi. gbàgbé jẹ́rẹ̀ gbàgbé kò jẹ́ gbọ́n gbàgbé ọ̀rí ni ọ̀rí síkà ni ọ̀rí pákẹ́jì ni kú di alágbó worldwide. ojú mi fọ́ ni mi ti ẹ̀rù borí ẹ pé ṣé tí o máa ń sọ̀rọ̀ ṣe máa ń lò pé yàn ṣeré ni alágbó tó fún mi mo sùn lọ ni. ẹ mọ́ tó ṣẹlẹ̀ ẹ máa fi bóyá tẹ bá rà mí àṣẹ lọ lẹ́fún mi tèmi kémi fún ẹ lówó èmi wo ní tí mo ti sọ́lẹ̀ kó tó di pé o ọ̀rọ̀ mi ò dẹ̀ kí n yí padà mo ti sọ pé inú kíwọ náà rọra ṣe kí ni kó bu àgbo míì fún mi jẹ́jẹ́ kí n lò yẹn lálẹ́ yìí tó bá dọ̀la tí mo rí iṣẹ́ màá sanwó tàná fún ẹ. mo ń bẹ̀ yín náà. àwo wo wo wo wo má bẹ̀ mí lẹ́bí oṣù kankan torí tó bá ti ṣe nǹkan tí mo sọ fún ẹ dúró ogbẹ́ tó àwọn èèyàn máa ń sọ pé ó wà ńlẹ̀ ó wà ńlẹ̀ ẹ̀gbọ́n wà ńlẹ̀ wò kí lóòrò gbọ́dọ̀ wà ńlẹ̀ ṣé tọ́yà ló pe ni wèrè àtijọ́ gun àti wàhálà ló wà ńlẹ̀. irọ́ òótọ́ ni. ó yẹ má bínú ẹ fún ó lè rí. ó wà ní ó wà lẹ̀ wàhálà ló wà lẹ̀. wàhálà gidi ìjọgbọ́n gidi. ok ó sì yọrọ yìí ti yé mi. obìnrin mẹ́ta mo pa last week. ẹ ló kú ní ọ̀rẹ́ mi. ẹ ló lọ tóbi àfọ ọmọ ìyá mi. àfọ náà mo wọ́n ti ṣẹlẹ̀ o wọ́n ti ṣojú ayé o wọn àlọ́ ìta máa jà ìjẹta jà ó ní yí ẹ wọ́n yẹn ń sọ̀rọ̀ jù níbo ọ̀bọ̀lẹ́ burúkú ni kí ló lè ṣẹlẹ̀ ah mo ti bọ̀ sí ti yá ẹ̀ máa kú ṣá má jẹ́ kó mọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ àwọn tó kù kọ́jọ́ ti pè wọ́n mo ń bọ̀ ó já wèrè jà. mo jẹ́ rò pé mo rò pé àwọn tó máa pè kọ́ ló ń pè olóyún ibùkún tòbí ìnìwọ́ pè tòbẹ́ tòbẹ́ ṣé tòbẹ́ ló fẹ́ fi jà orí ẹ̀ ò pé <laughs> orí ẹ̀ ò pé aláyọ̀ lè má gbé fóònù ẹ fi ilẹ̀ ọmọ akínsọ̀yà MC gbò. ẹ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ kẹ́ni ẹ lọ òkè wọ́n wọ lórí ìta máa jà. ilẹ̀ yìí náà ìṣẹ́nu náà ìṣẹ́nu ní fún lówó kò sí kan tó máa ṣẹlẹ̀ ẹ ẹ bá aráyàn wà. ẹ lóore mi kú di alágbo o ṣe ẹ ẹ kú di ìwọ níbo oríta máa jà wàláì mò ń bọ̀ mò ń bọ̀ wọ́n yá bọ̀ àní mò ń bọ̀ sẹ́. mo ń dúró díẹ̀ sí dá mi lóhùn olóṣèpé òun mọ̀ náà. ok. èyí mo ti gbọ́ mo máa dé sí mo máa dé sí mo máa gbọ́ rí ìgbè pariwo mi ìfẹ́ kí rí mi gbọ́. tọrọ yé ọmọ mi ah, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ má wọrí tiẹ̀ ah. nítorí wèrè ńlẹ nítorí wèrè ńlẹ lọ ṣe ní títà. Thank Oh, fẹ́. Look me straight in the eyes. What exactly is your problem? You want to know my problem? Yes. Babe, with due respect, you are my problem. Lono, Let me live my life. Ẹ jẹ́ kí n gbé ilé ayé mi bó ṣe wù mí. Kò jọ, irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. ni mo bí ẹ, ìwọ náà ní láti bí tiẹ̀ náà. Àbí arúgbó ọmọ ló fẹ́ ni. Did you just Oh, yes. Babe, I have managed everything well. With full reports. Ah, nipo manage material wealth wẹ́ẹ̀lì. Iye kọ́ là ń sọ. Ọmọ tá a kọ́lé fún tó tà, òun ni kọ́kọ́ la rungún. Ọmọ tá a ra mọ́tò fún tó tà, òun ni kọ́kọ́ la pa. Ọmọ tá a bí tó lóun ò ní bí tiẹ̀, gangan òun la pa, òun gangan la rungún. Ah ah! ọbẹ̀ tí ò bá pọ̀ ṣó tún yẹ kó kan ni wo bíbí ni mo bí ẹ o ó di dandan kíwọ náà kò bí tiẹ̀. ìyẹn tí àsìkò bá tó. ọdún wo làsìkò máa tó oṣù wo ẹ no sọ fún mi ọdún wo àtọṣù wo làsìkò tiẹ̀ máa tó worú adéọlá yẹn wo ọmọ yẹn bó ṣe kún bó ṣe fine bó ṣe wà dáadáa ah, ah, ìyẹn ò gbọ́dọ̀ lọ kẹyìn dà o. tó bá dà tí òun mi okay fine Adéọlá da but you want to know kò wù mí. a jẹ́ pé dájúdájú you have a problem <laughs> no ti fẹ́ kí sọ̀rọ̀ ẹ̀rín sọ fún mi i'm your mother ṣebí mi mo bí ẹ àá wá ọ̀nà tá a máa gbé gbà ẹ oh eh? sọ fún mi okay, okay. problem kí ni problem <laughs> this is getting so real you know i love you so much someday okay one day I'll make you happy just be patient. <laughs> I'm tired of waiting on you. It's okay, it's okay. I'll make you happy. Ah, stop bothering yourself. Agbátidé do. Ah èmi ò lè ṣògùn hypertension. nígbà tó mọ̀ pàgbà ti dé ò dẹ̀ bímọ fẹ́ ìyàwó kò bímọ náà kò dùn mí nínú. Okay, I sent for all of you. Okay. Um, accountant? I'm Okay. Marketing manager? Emma. It's you. Okay. Uh, admin? Ma. good. Ẹ̀yin uh, méjèèjì yòókù ẹ lè máa lọ ẹ padà lọ sọ́fíìsì mi okay so ìwọ tiẹ̀ ni ìwọ tiẹ̀ ni ìwọ náà tiẹ̀ ni so uh, services ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kò wà needed ní iléeṣẹ́ yìí mọ́ you are dismissed. iléeṣẹ́ wa ma. ah o fẹ́ máa query mi. i'm sorry ma. lórí iléeṣẹ́ mi. Ah, i'm very sorry ma. àbí ti ẹni ni. rárá ma èmi kọ́ ma. ẹni benefits tó bá due to you all i will arrange for you to get it you are dismissed. reason to one behind there. Ni pé gbogbo àwọn positions yẹn wọn ò ń ṣe mom really so now you're advocating for women ah, so secretary obìnrin manager obìnrin accountant obìnrin tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ lè sọ fún mi ó yẹ kẹ́ lè bù mí gbọ́ before making such decision. ṣùgbọ́n kí ló dé tí ìwọ gan rántí ńgbà tó máa sá kíkẹ́ mi sọ́lá pé board member lèmi àti ẹ kí ló dé. ok irú ojú wo lẹ fẹ́ kàn máa fi wo mi sí. Oh, irú ojú tí kẹ́mi sọ́lá fi ń wò mí ní ìgbà yẹn ńgbà tó sáàkì ẹ̀ irú ojú yẹn gangan ni mo fẹ́ kàn máa fi wò ẹ̀ nítorí igbó tí erin méjì bá ti ń jà àwọn koríko kéékèèké abẹ́ àwọn náà máa ń jìyà ẹ̀ ìwọ ní wọ̀n kún èmi náà mi ní gbàlàbọ̀. I love you, mom. Love I you. love you too. Now they are calling. Hello, accountant. Ẹ wo, ẹ wo, ó yé mi, ó mi, I understand. She's my mom. Ma handle everything ọ̀rọ̀ yìí yé mi just ẹ má worry i wan do everything i'm on it. ẹjọ ẹ ń ṣí bọ́nẹ̀tì yìí. ẹ ti tán bẹ̀rẹ̀ mi. ẹ bẹ́ẹ̀ ẹ bá ń ṣe. ẹ wá ra ohun tí mò ń tà o. tọ́jú ọ̀rẹ́ ohun tí mò ń tà o tọ́jú ẹ̀mí ẹ̀ kó jẹ oúnjẹ gidi alágbóyíndé o oníparaga yíndé alómọ gbogbo ẹ̀ ló wà ń bẹ yìí tẹ́ bá ti fẹ́ ni. èyí làwọn pípù yòókù ìsìn àwọn kan tó pè wá látàárọ̀. kí ló wá ṣẹlẹ̀. ṣán gbọ́ ni. olóúnjẹ ah, ìyọ̀dé oníparaga o ọgbọ́n ah, ah. yìí tẹ́ bá ti fẹ́ gbogbo ẹ̀ ni mo lílé ní ẹ̀jẹ̀ bọ́ fi tẹ́wọ́ rà kọ́ tàǹtà o. tọ́jú ẹ̀mí ẹ̀ dé ẹ̀wọ́ rà o jí máa sùn. ó sì bẹ́ẹ̀ tó ti yẹ kí jí máa ní dúró wò tán. ni màá náà kí ẹ. eléyìí yàtọ̀ sí ẹ sọ. má wọrí lọ. àṣírí ọmọ mi ló jẹ jù. tèmi ẹgbẹ́ ẹ̀ṣọ́. ẹ wọ ẹ kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀. lọ bá lè lọ. Ah, ọgá ọgá jù kó tún ṣàwọn sẹ́ẹ̀tì yìí. iṣẹ́ gidi eléyìí o. jẹ̀wọ́ kọ́ṣẹ́ mọ́ṣẹ́. ó ga ó wà ń bẹ̀. jẹ́ bá wa. ó wà wà. Oh ó yà dá sáadá. ó lò lò eléyìí pọ̀. ṣé ẹ bá mi ní ìmọ̀ ṣe mí fún mi bá sí ẹ̀ fún mi bá sí ẹ̀ ó ṣe é lórí ọkọ̀ ọmọ ìsẹ́mi náà ọmọ ọ̀dẹ́ni náà ọmọ ọ̀fọ́ náà. bó ti máa ṣe lélẹ̀. ọmọ ayé ọmọ ayé ọmọ ayé ọmọ ayé ọmọ ayé. Àjọkẹ́ Àjọkẹ́ Àjọkẹ́ àánú ah. àjọkẹ́ mi eh, ẹjọ ẹjọ nítorí ọlọ́run eh, ah, ẹjọ ìní ló kọ èèyàn lọ́rùn ọlọ́run nílẹ̀ ló kọ èèyàn lọ́rùn àjọkẹ́ torí ọlọ́run ọkọ mo fọ ọlọ́run bẹ mo fẹ mẹ́ta mi lójú mi. ẹ káàsán sà kí lẹ fẹ́ jẹ a ní rice a ní ẹ̀bà alámàlà a ní ẹ̀wà adẹ̀ lóríṣiríṣi ọbẹ̀ ẹ wo ẹ̀gúsí kódà kan ń gbóná mo ṣe ṣe tán ni kí lẹ fẹ́. ẹjọ gbogbo wa jẹ àjọkẹ́ ni mo fẹ́. ẹ àjọkẹ́ lẹ béèrè ẹ má bínú o láti ibo torí mi ò rí bí amọ̀ lójú yìí rí. Ah, mo pàdé ẹ̀ ní workshop ibi tó ti ń jà. ẹ má laagun jùlọ ṣé wàá ń bẹ̀ á ah, ròyìn fún mi olórí burúkú tó lọ ń bẹ̀bẹ̀ oṣù tó lọ ń ṣe pé ní pé òun jẹ́ bá kàn ẹ mélòó ni ara ayún ẹ̀ tó lọ ń bẹ́ sádìyẹ ọlọ́run ló jọ pé mi ò síbẹ̀ lọ́jọ́ yẹn o máa ṣe ṣégèrè náà la fún ẹ wò á bójú yẹn jẹun báwo ok so ẹ wà ń bẹ̀ ẹyin bọ́ bọ́ mi ṣe <laughs> ẹgbẹ́ ẹ̀ ni mo jẹ́ ọlọ́run ló jọ o <laughs> kálẹ̀ mi wà ń bẹ̀ ni kò ṣe kó tá a sọ là ń sọ ẹ̀ èmi ò gbádùn o èmi ò gbàgbọ́ rárá ni má ti ṣé kí ni má ti fọ́ yẹ̀ lójú èmi ò ní sùúrù tó yẹ o ọlọ́run ní já rírọ ẹ̀ mọ́. ọmọ rírọ ẹ tuntun dandan ká rírọ ẹ ṣé mo pa àwọn kan wà wọn kàn fẹ́ máa ṣe kí náà jẹ́ pẹ́ni pé àwọn jẹ́ bá kàn tó dẹ̀ lọ́rọ̀ ṣe dárò àwa ẹ̀ ká máa ṣe kí ni ká máa ṣe ìjìyà fún wọn ká máa ṣọ́ wọn ṣé ìmọ̀ ni ọmọ rírọ ẹ o ṣé rí ètò ìṣẹ̀lẹ̀ yẹn ó dùn mí pé mi ò sí bẹ́ẹ̀ kárí mo wà mẹ́rin nìkan ṣé kí wọ́n bá sọ̀rọ̀ wa sọ yìí o kì ní àti sọ́dá mi ò máa mi ò máa ẹgbẹ́ jù àjọksí bẹ́ẹ̀ mi àjọksí ọlálejò ah ṣé wà ṣe pé ẹ̀yin náà rí bẹ́ẹ̀ yíngì sílẹ̀ <laughs> ẹ̀ta ìdámọ̀ ti jẹ́ wọ́n mọ́ bí olórí burúkú ẹ̀gbọ́n mi ọjọ́ kìíní àná mechanic village tí mo ṣàlàyé. tọ́lọ́ mm. ìburúkú ẹ̀ tó ń ṣe bí wèrè tó ń ṣe bí kíní ó ti gbà pé àrò tó tutù báyìí lè díẹ̀ máa ń yin sí i eh. lọ́wọ́ lọ ṣe bí wèrè níwájú hot plate hot plate tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ó dọ̀bẹ̀ ni ó jẹ láàrin ọ̀gá dé kí lè fẹ́ jẹ àyẹ̀yàn rẹ̀ o ah, ah. Ah, wo bílẹ̀ ọ̀rẹ́ mi mẹ́yàn kan eh, báyìí pọ́nlé. Eh, ẹ ṣe gan. to see you myself and I. You yourself. Me by myself. All by yourself. Me myself and I. <laughs> Oh, <laughs> I'm available. Kí ló ṣẹlẹ̀? Oya oya oya oya oya má pẹ́ o àjòkì má pẹ́ ṣá má pẹ́ ṣá má pẹ́ ṣá ah, má pẹ́ abọ́wálé tó máa fọ o. English iná ayé táwọn abára wa là ń gbé yìí ìwà tá a bá lọ́wọ́ àwọn bàbá wa là ń wù nǹkan tẹ́ environment ṣàwádà rèé o ó dẹ̀ wà òkè. Hmm, interesting so what's your level of education. ah <laughs> english secondary school tí agbára màmá ẹ̀ dé òun ló ti rán mi lọ yẹn ẹbí ní sẹ́rì ní ìlú olúwa ràn mí lọ́wọ́ dé o ó lè ka nǹkan mọ́ bí ṣe wà yìí. bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ english ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ àkílẹ̀ tẹ̀ ń fọwọ́ ọgọ sẹ́yìn tìrọ̀ ti yẹ lójú òkú ààrẹ kọjá ti bọ́ọ̀lẹ̀ tó ṣu o ẹ ń ṣe wàyí ẹ má jẹ́ ń tàn yín o èmi ti dẹja gbígbẹ o kò séyàn tó lè ka mi o ọkà mi tì o ọkà mi tì. Ah, ah, ah, okay okay fine fine i understand you but um, ṣùgbọ́n wípé kò sígbà tá a dáṣọ tá a rí lẹ́ fi wọ̀ èèyàn ń dàgbà kọjá èèyàn fẹ́ kàwé náà. ẹ stop ẹ a ní kẹ́ fèmí lẹ̀ bí mo ṣe wà yìí ẹ fèmí lẹ̀ kó ṣerú mi lọ́n wá ń bẹ̀ ẹ́ ok ok ok ok fine. ó ti yé mi ó ti yé mi um, mo ti gbà tiẹ̀ uh, but when we get to the bridge we'll devise a means to cross. Mm-hmm. um, but kí ló dé tó máa ń bínú bó ṣe ń bínú yẹn. English sọlẹ́nu mi mi ò fẹ́ o èmi ò kí ń bínú o kí ló fẹ́ bí mi nú èmi ò bínú mi ò kọ́ tiẹ̀ gbádùn àwọn ọkùnrin ni mi ì láìka àwọn ọkùnrin rárá àgàgà tó bá lọ ṣe bí olórí burúkú tó lọ tó fẹ́ lọ máa tọ́jú obìnrin mọ́lẹ̀ ó máa ń bí mi máa sáré fọ́gò mọ́lẹ̀ pọ́s máa sáré tí kò kò wọn lẹ. This is a VIP bar. You can't shout like this. mẹ́rà bẹ́ẹ̀ ohun mi ni. bínú. Ah, but but kí lè tó yé ìtọkùnrin tó tó yẹn àwọn ìwà mọ́tòmọ́tò wọn tó máa ń wù náà ni ìwà tí mo bá ṣe ta ló fẹ́ mú mi bí ká fipá bóbìnrin lò pọ̀ àwọn ìtàn tún wá jàjà níyàwó láàrin ìwọ̀n English wọ́n á tún wá mú àwọn obìnrin wọ́n á sanwó di àpò ẹ̀ṣẹ̀ ní obìnrin ti tèmi obìnrin wọ́n bẹ̀rẹ̀ sí fóbìnrin lẹ́sẹ̀ wọ́n á máa ṣe bí olórí burúkú bẹ́ẹ̀ náà ni bàbá ẹ̀ lọ́mọ tí yóò gbà kan. ìwà ọ̀f. ẹ má dán wo ẹ má jẹ́ kí ẹ̀san burúkú kókè lórí yín o ẹ fẹ́ gbèjà ìyá yín ẹ wà lẹ́ fẹ́ na bàbá ẹ má dánrú ẹ wo. ẹ gbọ́ àfà ojoojúmọ́ ló máa fi nà màá ah. mi lọ́dọ̀ nínú wọn pa. ṣe rí ibi tá ẹ̀rọ ló lọ oyè mẹ́. àmọ́ lágbára alibarika anabi wa Muhammad ń tẹ̀rù kò ní rí bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan nínú ayé alukurahani tí ọlọ́run ọba sọ ọlọ́run sọrọ ọlọ́run ò sì ní sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́ ó ní wàkọ̀dọ́rọ̀ búkà ńlá tàbúdù ìlà ìyá wàbílí wàlì dẹ́ ẹ̀sánà ẹ máa yàbùlù ẹ̀ńdà kàlkìbàrà àdùnmá àwòkìlà ọmọ ìgbà tí ó wàá parí ẹ̀ ó ní wàkúlù rọ́bì rẹ̀ amúhùnmá kàmárọ̀ bàyánì sọ̀gìrà ntẹ́yìn ó mọ̀ sọ fáwọn òbí yín nù ẹ ní dájọ́ ẹ má dájọ́ ṣe rí bọ́sẹ̀ wà ń tẹ́ rí tán ṣe òun ó lè padà wá dìgbà kankan padà wá di wòlíì ọlọ́run fàálù lè má yúrìd ọba ṣèyí tó wù ẹ wo oníyàmó Allahu man yasha wa yusbitu wa inda umul kitab níta àkọtẹ́lẹ̀ fún ọgbọ́n tó bá di táìmù kan ẹ wàá rí gbá ẹ máa wọ ṣé dáàdì mi kọ́ yìí ṣé ẹni tí ń jẹlẹ̀ wọn ẹ lọ súnmọ́ lọ́n dáadáa lójú méjèèjì bí nǹkan ò bá dáa tẹ́ ẹ bá pe ọlọ́run ó ní di ó ní ìṣẹ̀jìbì lákùn ẹ máa pè mí màá máa dáhùn tẹ́ ẹ bá ti súnmọ́ ọlọ́run kó lè ká máa orí ìdù àkólẹ́ kàkà máa tu rí ìdù ó ní ẹ ẹ ẹ pè mí ẹ tọrọ tẹ́ ẹ bá fẹ́ èmi ọlọ́run ọba màá ṣe fún yín tẹ́ ẹ bá ti súnmọ́ ọlọ́run ó yanjú ẹ̀ ọmọ àlùbáríkà tí ò fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ láàrin bàbá àti ìyá tẹ bá wà ná bàbá yín tó bá tún dìgbà kan náà tí ìyá yín náà bá tún ṣe kan ẹ tún náà ìyá yín nù. ẹ kó bá ti rí bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ àdúrà lẹ́ẹ̀mọ́ wá gbà ẹ súnmọ́ ọlọ́run tó bá ti rí bẹ́ẹ̀ ọlọ́run ní ó ní ìdè òun ní ìṣẹ̀jìbù lákọ̀ ẹ máa pè mí màá máa dá ó ní kúnlẹ̀ kà máa ń rí àkúnlẹ̀ kankan máa tún rí ó ní èmi ọlọ́run dá yín kò sígbà tẹ ẹ pè mí tí ò dáhùn àbí bẹ́ẹ̀ bá pọ̀ ọlọ́run lókù ẹ má dánwò. bí ẹrú kan ṣe múni bu ìgbà ẹrú nìyẹn àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n mọ̀ pé eegun ẹ̀gbẹ́ mẹ́sàn-án ni ọlọ́run fi dá wọn tó dé mọ̀ pé táwọn obìnrin ojú méje lọ english ẹjọ́ nítorí ọlọ́run ṣó yẹ kán máa nà wá. bí mo ṣe wà yìí english èmi àjọkẹ́ àdé mo nífẹ̀ẹ́ màámi o mi fi màámi ṣeré o ah àmàlà ọ̀ṣẹ́ jẹ́ ń tútù àfi ní gbígbóná ẹ jẹ́ lọ sí. Eh, gbogbo oúnjẹ tó kó ní ṣọ́ọ̀bù yẹn yóò lọ hmm. gbogbo ẹ̀ tá a bá máa fi ṣí àtẹ̀bà àtàmàlà tá a máa ṣí gbogbo ẹ̀ pọ̀ bí five thousand plus mi dẹ̀ tí ìta kankan nù five thousand. Hmm. okay why would I give you twenty thousand. <laughs> English ẹ̀ fọ́ ni o twenty thousand naira owó òkiri mẹ́rin gbáko ẹ tẹ́ bá fún mi ní owó tẹ́lẹ̀ fẹ́ fún mi sí kí ló máa ṣẹlẹ̀ sí gbogbo oúnjẹ tí mo kó sílẹ̀. ajẹ́pẹ́ ah, <laughs> tèmi dà nìyẹn ó yá tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ kó kínní wa mo wà ń lé ká bẹ̀rẹ̀ fàájì. Hmm. onígbàmọ̀lá ò ṣe jẹun tútù hmm. gbígbóná àwọn oníbàárà náà wọ́n dẹ̀ tún àti jàmùlà gbígbóná náà so let's go. Hmm. ẹ̀rí yẹn sọ. So ẹ̀rí yẹn sọ ń gbọ́. ṣọlá ẹ̀kọ́. English olóòwò jèmi náà mọ nǹkan dáadáa kì í ṣe pé mi mọ nǹkan dáadáa. <laughs> Ah, ó kọ́ ẹ pé mi kò nílé wọ ilé ìwé lọ ṣubú. Ah, irọ́ irọ́ irọ́ wà á wọ̀ wà á kọ́ ni. Bébí ah, ò fẹ́ lè. Àwọn ilé irú àwọn ilé mo lè wọ àwọn ilé. Bẹ́ẹ̀ ṣùgbọ́n mi. would like it because okay. mm. Mama, say you still you still use your bag. Àwọn báàgì yẹn ni ìbá gbẹ̀bọ̀ ti kéré jù ọ̀ lè gbẹ̀rù mi. Àwọn èèyàn ti need to gbẹ̀rù is just for fashion. We kàn lè gbé tó bá dress to find. O gbọ́dọ̀ tóbi. Tóbi ẹ̀. O gbọ́dọ̀ tóbi. Babe, this one will look good on you. Aláwọ̀ ilé ìdá ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn eléyìí náà so máa wá. there's a way ladies work tó bá wọ hero all these. máa upgrade sílẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìṣe àwọn eléyìí tí bá wọ̀ tí bá máa tẹ̀lé yín jáde báyìí ah, ọmọ ni mí o. <laughs> ọmọ ni mí. okay any other thing. no eléyìí ṣì tó. no you, you but you, you need this um, this one àwọn eléyìí máa ń dà tó bá wọ àwọn lace yẹn all those fitted tó bá rán fún ẹ. ẹ bóyá kí n mú ìtumọ̀ bá bàtà yẹn. So you see, I'm a good, I'm very good at picking something. <laughs> Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. One other thing, can you make your choice for her, please? I know. Eléyìí ti wà okay. This top. Baby, eh. spend this money. Èmi ń ṣíralẹ̀ o, ah, no, ah, <laughs> ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ilé díẹ̀ Okay, mommy, ẹ̀ like láì kó ṣíralẹ̀. À ah, Mùsùlùmí là Okay, that's good, that's good. Mùsùlùmí là wà ṣíralẹ̀, a kò sán lórí ni. <laughs> It's okay. Thank you. Okay, I think. Uh, yeah. Ẹ kú, ẹ I actually pé mo Madiba is a very good place to be. Their products are very fantastic. Àwọn hmm, aròyìn lédi náà. Àwọn hmm. aròyìn àpá àwọn nǹkan ẹ̀dá. Yeah, original. Yàrá àwọn nǹkan gidi ń bíbá. Torí pé àwọn ẹ̀ṣọ́ yìí they are imported stuffs. They are. Alédè yẹn ọgọ́ máa Yeah, she, she's an actress. Yes, I am. An actor, no? My heart's gone. Lord Brooklyn, and Stop using such words. o fẹ́ appreciate ẹni mo mọ̀ o wá pẹ̀lú lórí burúkú. àwọn máa fi ń báyọ̀ ṣe bí kò ń dá fún yàrá ìyá ẹ̀ ìyá ẹ̀ bẹ́ẹ̀ àmà lọ́wọ́. no use such words okay. okay. just say. Uh, are paying sir. yes i'm paying with my card. oh okay. oh you want me to transfer. i think that will be fine sir. okay okay. Ah, All right. Call your account number. Zero zero. Zero zero. Six three. Six three. Nine nine. Nine nine. Four four. Four Zero two. Zero two. Okay. Magdiva. Pictures. Yeah, Magdiva pictures. I've seen it. Thanks, sir. Okay. Hello. Just two hundred thousand. Hey! Dé inú òkúté ló máa pariwo náà. Ọjà tó ń dún owó ló pa náà. Have your receipt. All right, thank you. Let's go. Let, let me help you. Have a nice day, ma. Thank let you. Me, let, me, let, me, let me help you. Let me help you. Yeah, let's go. You are teaching English. Yay. Thank you. Kódà, ẹ máa wá You must má your ìrìn àwọn báyìí, ẹ ṣe, kódà. Oh, baby. <laughs> you can feel something, right? Okay, this is the good news. You know, I promised you, so what if you promise me? Um, this is my wife to be. then, Coin, you see this young lady you are seeing over there? Yeah. She's my heart. Wow. She's my love. She's mm. everything to me. Àwọn ni mo máa ń pè ní babe to ẹ tó bá fi ń ṣẹ̀ṣẹ̀ yé mi ní bébì wọn lóòótọ́. <laughs> Eh, ah, ah, finally at last at last káàbọ̀ káàbọ̀ ilé ńkọ́ àwọn dádì àti mọ́mì ńkọ́. wọ́n wá ma. wo jókòó jókòó jókòó wá jókòó wá jókòó àlejò ńlá ni mo gbà yìí. jókòó my dear yes ma ó ti pẹ́ ta ti ń dúró dè é. <laughs> gbogbo ilé ńkọ́. àdùpẹ́ mà. dáàdi àti mọ́mí ńkọ́. wọ́n wà mà. Eh, so sọ fún mi dáàdi iṣẹ́ wo ló ń ṣe. Uh, please at least let her rest kẹ́tì ẹ̀ fún láàyè kó sinmi kó. èwo eh, wà ní tiẹ̀ èmi àti ìyàwó mi ń sọ̀rọ̀ ìwọ wà ní ti gbọ̀rọ̀ mi dẹlẹ́rù tiẹ̀ ìyàwó mi. yes mami. Ah, ah, ìwọ ah, ìwọ ló ní mí èmi mo ní ẹ. bẹ́ẹ̀ni ma eh, kàn ṣe ló ń ṣe kákákákáká nǹkan ẹ tá bá kàn ṣùgbọ́n máa ń dàbí ìgbà tó ń lùlù ni káfẹ́ńtà. <laughs> kàn ṣo. kápẹ́ńtà. Mm-hmm. <laughs> Kafin, kátà. Ká rówó ń bẹ̀ ká fi ṣe nǹkan gidi. Bẹ́ẹ̀ ma. <laughs> Very nice. Very nice. Yes ma. <laughs> So àwọn mọ́mì náà kọ́ iṣẹ́ wo làwọn ṣe ń tiwọn? Wọ́n ń ta oúnjẹ ń tiwọn ni. Oúnjẹ ló ń tà. Oúnjẹ. Tútù àbí sísè? Mọ̀mí. Ah, Mọ̀mí <laughs> kò sáádùn kankan nínú oúnjẹ tútù sísè ni ah mọ́mì mọ́mì ya wèrè gan-an nídìí oúnjẹ sísè o ah, àmàlà gbẹ̀gìrì ewédú ṣé rí torí wọ́n bá wá yí tán tán wá mú ewédú yẹn báyìí mọ́mì tán wá rú i tán fi irú sínú ẹ̀ báyìí tán fi irú sí báyìí táwa já jájájájá báyìí tán wà máa jẹ báyìí yé. wọ́n tún máa fẹ́ ẹ̀gúsí. <laughs> ẹ̀gúsí sí wọ́n máa make sense bàjẹ́ pẹ̀lú àmàlà tó fẹ́lẹ́ bí ṣe máa ń jókòó tì ní tí máa rò báyìí. <laughs> you don't need to describe okay. I don't doubt it. That's wonderful. Yes. Wonderful. Highest level of sarcasm. <laughs> so ìwọ náà kọ́ ìyàwó mi. Ah. Eh, Skúlù wo ló wa àbí iṣẹ́ wo ni o ṣe? Babe babe please at least ẹ ti jẹ kó sí. Gbẹ́nu sọ́wọ́ gbẹ́nu wọ òkò gbẹ́nu wọ òkò kí ló dé kí ló dé kí ló dé èmi àti ẹ̀ o dẹ̀ ń jà sí kí ló dé ah, ní sùúrù fún fara burúkú balẹ̀ jèrè ìyàwó mi má sọ̀rọ̀ ẹ lọ. èmi tèmi mọ́mi èmi ò kàwé tán o èmi tèmi mọ́mi èmi ò kàwé tán o ess two àbí ìkan náà kíláàsì yẹn ṣá lèmi ti dáwọ́ dúró. because the parents were not able wọn lówó láti tọ́ ní school. bẹ́ẹ̀ ni o àmọ́ bí ṣe wà á mọ́mi treasurer ni mi o nínú ká ka owó àmàlà tí bá ka owó tán báyìí tí bá bínú báyìí tí o kò gbé gbá àmàlà yẹn báyìí a kò ṣe báyìí ní tèmi mọ́mì mo lè rìn dé anywhere kò lè jábọ́ ọbẹ̀ yẹn ò lè dànù ah, ó yẹ wèrè gan o. ó ń kiri oúnjẹ. Ah, má má kiri o. babe babe ó kàn ó kàn. shut up let me see you. of course um, meet me. Meet me now hmm? now. Yeah, ìyàwó mi <laughs> it's okay ẹ wọ ṣoko so tell me, tell me, tell me, bá me, bá me. ní ah, yàrá tí tí mo fi yọ ẹ̀ṣẹ̀ sí ẹ ẹ tí mo fi yọ ẹ̀ṣẹ̀ sí ẹ ok ó get up now and follow me now. bá a ti bẹ̀rù làbámọ̀ ọ̀nà ilé ẹ̀rù lóò. Ah, gangan mo fẹ́ gbọ́ tó yá. bàbá ilé kíchì wọn máa mad gan wọn máa wọ kíchì tí wọn bẹ̀rẹ̀ sí dáná báyìí wọn á gbúra màlá nílé yìí kò sí bí mi ṣe ní gúnyán nílé yìí. yéé capital no ah, ah, tí n bá sọ wípé mo fẹ́ kó fẹ́ ìyàwó ṣé irú bíi pé kó lọ mú ọmọ ọ̀dọ̀ wá fún mi ni ọmọ alámàlà ọmọ alámàlà wá fún mi ni ẹ ọmọ tí ìyá ẹ̀ ń ta àmàlà tó ń bá ìyá ẹ̀ kiri àmàlà ṣé bíi ti ọmọ ọ̀dọ̀ ni ó bẹ́tà tó bá jẹ́ pé àfọ́jú ló mú wá fún mi. okay okay okay babe i'm surprised you're talking this way because you didn't raise me the way you're talking. okay ṣé ọmọ ìyá lámàlà kò ń ṣe èèyàn ni. ẹ èèyàn ni wọn á sọ pé wọn ń ṣe èèyàn àmọ́ n tó yẹ ni ló yẹ ni okùn ọrùn kò yá adìyẹ tó bá tún wá yẹ adìyẹ ńkọ́. ẹ ẹ tó fa okùn yẹn lọ́wọ́ ó tún lè má lójú tìbí irú tiẹ̀ báyìí. ilé tó wá fẹ́ mu lọ ńkọ́ ilé tó mu lọ ló kó ẹ̀gbìn bá wọn bẹ̀ ò ní wá kó ẹ̀gbìn báyìí mi torí mi ò ní gbà ó mọ gbogbo àwọn beautiful girls àwọn ọmọ onílé ọlọ́nà educated girls to reject for one reason or the other no reason o kàn ṣáà claim ṣáà pé wọn ò dá mọ́ o reject wọn báwo ló ṣe fẹ́ kí n ṣe present ara mi eh? níwájú àwọn ọ̀rẹ́ níwájú àwọn colleagues eh? o fẹ́ o o fẹ́ kó o dọ̀tí bá mi o fẹ́ dojú tì mí ah I won't take it from you. No. This is not you. Absolutely, this is not my mother. Ìyá mi ò train mi báyìí my mother she has never been like this and this is not you. Ìfẹ́ tí ni mo ṣe ń ṣe àwọn nǹkan tí mo ń ṣe. But I'm surprised you are not seeing things the way I. Oh please please ah Tife Tife Boluwa Tife don't don't even try me don't go there. So nítorí pé o nífẹ̀ẹ́ mi o fẹ́ dùn mí nínú òun ló ṣe lọ mú nani wá. Eh? I don't need a nanny. Not Even if I needed a nanny, it would not be an illiterate one from the gutter. Okay, please, babe. Just give me 30 seconds. I want to tell you a story. Maybe you understand. Okay. Esha, mo mọ̀ jọ mí lójú ọ̀rẹ́ Okay. Jọ mí lójú òun àti ayé ò easy o tó fi jẹ́ pé tó bá fẹ́ ta pure water common pure water wà á fẹ́ la man i'm tired. ó jọ mí lójú ọ̀rọ̀ ẹyẹ mi tí o bá jẹ́ ti company wọn sí tí mo manage i would have relocated. really yes because àti kàwé wàhálà ni even when you're not educated tó tún fẹ́ fi certificate ṣiṣẹ́ another problem really. mọ́mí ẹ bẹ̀rẹ̀ o mọ́mí ẹ bẹ̀rẹ̀ o ẹ ṣé torí tí mo yẹn ń ṣiṣẹ́ ṣé torí tí mo yín ṣiṣẹ́ ni ẹ tí máa bá yín ẹ ní fáìndì ẹ̀fọ́ ni o. o serious ẹ ní fáìndì ẹ̀fọ́ ni àgbọ̀. jọ ta ni ìyàwó ẹ̀ ń bá jà. kò já lóun àti mọ́mí ẹ̀ ni. òun àti as in the biological mother. yeah ibi tó máa ń jagun mọ́ra wọn nìyẹn. like ah, mother like daughter. but ṣé o fi pé ohun yẹn high jù fún conversation láàrin ìyá àtọmọ. ó parí ìwọ ṣàkájù sọ ọ̀rọ̀ kí là ń bá lọ tẹ́lẹ̀. Ah, kí ni mo tiẹ̀ ń sọ náà. ẹ̀sùn tí jọmi lójú fi kàn nìyẹn bẹ́ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ló ń ṣe kò jẹ́ ká tètè mọ̀ wípé wèrè ni ṣé bí ìyá ẹ̀ ló ń bàjá kò kàn wá láì mọ̀ pé ẹni tó mọ̀ọ́mọ̀ kí aṣọ ara ẹ̀ mọ́lẹ̀ kò bìkítà láti fa aláṣọ ya àfìgbà tó gbé ìwà ìbìkítà yìí tó gbé dé ọ̀dọ̀ màmá jọ mi lójú. ọmọ òṣì ọmọ aláìní ọ̀rìn bó ló wà. ẹ ọmọ kọ́mọ ṣó ipá mo òṣì ni ẹ ó dẹ níhàn. ẹ wo ẹ má bá mi sọ ọ̀rọ̀ ẹ mo sì pọ́n yín létò o pọ́n yín lé o ṣé bá bá mi sọ bẹ́ẹ̀ bá sọ máa ń nà ìjọba yẹn kéré ni mọ mi ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ mo ti sẹ́ẹ̀sì yín lọ́wọ́ o o tó bẹ̀ ṣe wá ní ìrànbá yìí ah, yóò lọ ṣe oníran báyìí tó bá ní ìrànwá ẹ̀yin kò níran wàhálà ẹ̀ níran mọ mi ẹ̀ níran mọ mi ẹ̀ níran ẹ̀yin kò níran idiot ọmọ òṣìyàn ọmọ òṣìyàn ọmọ òṣìyàn ọmọ òṣìyàn ó pa mí ah wọ ọmọ ṣe bẹ́ẹ̀ fún ẹ ọmọ òṣìyàn ìyàwó máa ń nà ìyàwó máa ń nà kí ni ma pa yín. mami mami mami mami mami mami mami mami yẹ. wọ́n á di. o ti gbẹ gbẹ o ti gbẹ o ti gbẹ lára o ti gbẹ mami ká padà wọ. mami mami ẹ ti dé mami mami o mi wọ mami o mami mami mami hello mami mami ẹ ti dé mami mami jẹ tọ. hello officer number fifty two àrùn rẹ́sì tí mo pè fún yín ah ẹ ti wà ń takẹ̀ mi ò rí mọ́tò yín ok ok màá jáde ń sìn kẹ́lì kẹ́lì rí mi. jọmọlójú òtí kékeré pẹ̀ka ìrókò ó dàgbà tán lápá ẹ̀ mọ́ ikú tó pa aládìyẹ ṣó yẹ kó pa eléwúrẹ́ the falling of yellow leaves from the tree should serve as warning to green leaves báwọn náà ṣe máa jábọ́. That's true. So true. ṣùgbọ́n báwo ni wọ́n ṣe wá mọ̀ wípé irú àwọn ìwà báyìí ó wà ní ọwọ́ àwọn tó ti fẹ́ tẹ́lẹ̀. a ṣàǹsọ wípé àti mọ ìwà ẹ̀dá kò sí lójú. Máàmì abiyamọ tó tọ́ nìyẹn o ẹ kọ́ mi bí abiyamọ ṣe ń kọ́ ọmọ mo gba ẹ̀kọ́ ẹ̀yin lẹ jẹ́ kí n mọ̀ wípé ẹnìkan òun máa dùn ọbẹ̀ nípa ká wojú ẹ̀ lásán àfi tá a bá jẹ́ désàlẹ̀ kòkó gbogbo àwọn obìnrin tí mo ti meet tí mo introduce sí yẹn àbí eléyìí tí ẹ kí n mọ̀ gbogbo wọn ni mo study tí mo mọ ìwà wọn dẹnudẹnu ok ẹ wúrú ọmọ ọ̀rẹ́ yín Ọlábísí ọjọ́ tá à ń wí ọfíṣà ká ẹ̀ mo lọ sẹ́fíìsì mo wá fún ní lift mo gbé délé kí n tiẹ̀ wọlé kí n kí màmá ẹ̀ bó ṣe wọlé ló béèrè màmí ẹ̀ dáná ni àmọ́ lóhun sí kíni bó ṣe gbaná jẹ nìyẹn ó bú màmá ẹ̀ ah ó bú wọn débi wípé olóòórùn ni wọn ah! ó tún fi ń yé wọn wípé òun ò bá ti fi wọn sílẹ̀ kọ́ńkọ́ńkọ́ńkọ́ jẹrà sábúlé òun ló ń ṣe mistake tó ń gbé wọn wá sí city ìyá yẹn bẹ̀rẹ̀ mo tún sọ fún If you don't do this pé insulting your mother in my presence is a wrong thing no no no we need to tell these people she's old she's behaving like a child she's senile. you gotta be kidding me. <laughs> thank God you are responding this way. ṣe nígbà tó bú ya ẹ ó dé level kan I couldn't stand it anymore I left. Hmm ìyẹn lábísí yẹn náà ó o kẹ́mi sọ́lá accountant wa kọ́. babe that one is worst worst o ṣé mo cleaner kan tẹ gbà nígbà tẹ fẹ́ wọ ọfì ọjọ́ tẹ gbé mi ti gate office wa tí ẹ ó bẹ̀yìn ẹ ti rántí. ìyá àgbàlagbà yẹn. exactly jẹ́ àwọn pé mo ṣe ń wọnú ọ́fíìsì báyìí ṣe ni kẹ́mi fọ́ ẹ̀yà yẹn létí. what. oh thank God you responded. ó fọ́ ẹ̀yà létí mi ò mọ mi ò mọ fẹ́ mọ reason tó fi fọ́ wọn létí pẹ̀lú bá a ṣe ń preach our ethics and code of conduct staff right wo gan ni any staff ní láti gbá another staff létí regardless of position. ṣe mọ now ìyẹn ò tiẹ̀ worst ìyẹn ò bà mí lẹ́rù ṣe àgbégbà tí mo ń sọ fún Kẹ́mi wípé do you think you've passed the right judgement kò feel bad ó ní yes ó ní irú àwọn ìyá báyìí ó yẹ kí wọ́n máa fún wọn létí ẹ̀kíní kan kìíní kan kìíní kan now ẹ wá imagine pé mi ò sí nílé now ẹ̀yin àti Kẹ́mi Ṣọlá ẹ wá ní argument kó wá fọyín létí. àlàyé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ àá <laughs> pé kí ni ó máa regret pé òun wáyé kí ló fẹ́ kí ló fẹ́ rò débẹ̀ I love you so much. Mom, you've suffered. Mo rántí àwọn ìgbà tẹ deprive ara yín of gold, of wrist, of anything just to send me abroad to study. And I will not allow one useless girl to, to insult you? It's not possible. Mo mọ kíní wọ̀nyí. Mo rántí ìgbà tá a jẹ ilá tá a fi epo sí. Mo rántí pé táwọn ọ̀rẹ́ yín bá invite yín fún party ẹ máa sọ fún wọn pé i don't like party ẹ like party torí pé ẹ fẹ́ raṣọ lẹ ṣe lọ just because of me mo rántí bẹ́ẹ̀ ṣe máa ń pọ́wọ́ lé mi lórí láti ṣàdúrà fún mi ṣé irú yín ló wà yẹ kí ọmọ rádaràdà kókó wá máa bú ṣé irú yín ló yẹ kọ́mọkọ́ máa gbá létí i can't stand that. you have suffered for me ìdí nìyẹn tí mo ṣe wò ó wípé. I need a woman to máa kẹ́yìn tó máa kẹ́yìn because you have gone through a lot ọmọ tẹ̀dẹ̀ ń sọ yìí òun lẹni tí mo rí tó jẹ́ wípé ó rí gẹ́gẹ́ bí ọlọ́run kékeré forget the fact that she's ras she's local she's crude but òun ló lè tọ́jú yìí màmá ti fẹ́. kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù láyé ọmọ yìí àwa náà lè fagbára wọn láti fi ràn wọ́n lọ́wọ́ we were not like this we didn't start this way mo gbà tẹ́ bẹ̀rẹ̀ company bẹ́ẹ̀ ṣe gbowó àjọ gba gbogbo ẹ̀ mọ́ra àwọn cooperative Anu la rí we can help her we, we, we can transform her to our class. bàbá mi ẹ máa ṣe ẹkún owó mi o. ẹ rà wáyé èwo ni tèmi nù ẹ. Ah, àgbékẹ́ jẹ́ kí n ṣe pé o tún ti ń jealous báyìí. okay no, don't worry don't worry i'll get her something. ó bẹ́ẹ̀ ta o wọ́n lọ máa get nǹkan fún yín. ó bẹ́ẹ̀ ta o torí tí mi ò bá fọwọ́ sí i ó yẹ kó ti yé yín kó lè sí kó tó máa ṣẹlẹ̀ ó ti máa fọwọ́ sí o. àná mi nìyẹn o ok àná mi. pẹ̀lẹ́ ìyá ìyàwó. <laughs> Mami ah. ah, wo lo ṣìkọ̀? Quiet. Ẹ wẹ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí quiet jàre. Ṣé àbẹ̀ gbogbo nǹkan tá ìṣe yìí gan? Ó ti ní lójú jo lè lọ. Kí ni gbogbo eléyìí bàtà ìṣe ọmọdé ẹ eh, eh, ẹ kọ́ ọmọ wà bíi kíní? Èmi ò láìkí gbogbo eléyìí o. Èmi ò kọ́ gbogbo eléyìí jẹ o. Ẹ ẹ o ṣe bá ọmọ yẹn sọ̀rọ̀. Lẹ́mi ló ń sọ̀rọ̀ síbẹ̀. Sómi lélẹ́ ìyàbò gògoro lẹ̀ tó mú kiri. Ẹ tètè tún béèrè, ṣé ẹ̀mọ̀kọ́ yìí ni? Ẹ̀mọ̀kọ́ mú ti lọ́kọ́ yìí ni? Wobi wobi ẹ bá àti bínú mo lè bínú kí n má bàa sọ̀rọ̀ yìí mọ́ wọ́n ràn ọmọ ẹ̀. dádì ẹ má bínú sá. Alele Kudus. I don't know Kudus kan sá. Kúrò à wọ́n ni. Mo máa ṣe àríṣà láfíà. Ẹ bá ti máa ń fa dádì sọ̀rọ̀ bẹ́ẹ̀. Máa wọ́n náà. Jọ ṣé bí bí bí kókó lọ kókó kọ́tọ̀kọ́tọ̀ kú. Wà á lè fọ ẹ̀. Dádì dádì ma rẹ. Ẹ máa jókòó sẹ́gbẹ̀ẹ́ tèmi, ẹ máa jókòó sẹ́gbẹ̀ẹ́ tèmi, torí ẹ máa ẹ máa ẹ máa bẹ̀rẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí máa di. It's okay, it's okay, it's okay, it's okay. Dádì ẹ má bínú sá, ẹ má bínú sá ẹ bá ti má bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe téèyàn bá gbé nǹkan tí ò dáadáa ni tó ń ṣe nǹkan tí ò dáa èyí tó bẹ́tà ẹ̀ ni wọ́n máa fún wọn ṣe rí dáàdì ló máa gbé fún yín dáàdì ṣe rí ìtẹ̀ mú pure ethanol ni ẹ ṣe máa lé ilé wà well refined. so uh, daddy ẹ bá ti jí láàárọ̀ ẹ̀yẹ kan ra short or three and you are okay. thank you very much Oh my dáa for ọ fún pé owó mi ṣoṣù ọ̀rẹ́ bless mi pẹ̀lú I ọlọ́run á bless ẹ anytime ló lè fẹ́ wọ́n gbó àti tíṣẹ́ ẹ̀ bá jẹ́ wọ́n gbó wíwọ̀ máa ẹ̀pẹ̀ pa burúkú agbára kan àwọn iṣẹ́ burúkú kan lọ tó wá fi lè lò tó fi a lò ejò òtúnbù ẹ̀jẹ̀ wọn ah. kò decide kó máa gbé mi gbó ejò òtúnbù ìjẹmọ oyè mi bẹ́ẹ̀. kò sẹ́wọ̀n lọ sọ̀rọ̀. bá mi ló fún mi kó tó kú. ó tiẹ̀ ti dà ó tọ́nú mi báyìí tọkọ ọmọ ẹ fi lè mọ̀ wípé olóògógóró nìyẹn tó rí wípé eléyìí ló tọ́ sí ẹ láti gbé wa gbogbo àgbáyé ló ti mọ̀ wípé ọmọ sí ni bàbá àjọkẹ́. mọ́mì rárá o èmi kọ́ ni mo sọ fún wọn mọ́ra wọn tẹ́lẹ̀ àbí ṣé o mọ̀ wọ́n ni. èmi ò máa bẹ wí tiẹ̀ máa wo máa wo ń tiẹ̀ wọ̀. <laughs> látẹnudẹ yìí ni mo máa ń bá sọ̀rọ̀ tí ò mọ̀ gbogbo kó ṣáà máa mọ gogoro kiri wọ́n tún ti gbé èyí tó tún gara tó máa tún tún ayé ẹ̀ ṣe wọ́n tún ti gbé ẹ̀ lọ́wọ́ báyìí adúgbò náà. mẹ́sẹ́jì sí elélùbọ́ ni wo sábà mi ṣe kò ní ṣé wọ́n ti rí owó yẹn kó bá ń gbé kélùbọ́ ránṣẹ́. báàgì mélòó lẹ̀sìn wọ̀. mẹ́wàá ni. Okay. strange sinmi ó dẹ̀ prove at last ìyẹn ni oluwa bí olúwa ṣe fẹ́ kí ayé fámìlì mi rí ìwọ ló fi rán ó ṣe gan-an ọlọ́run á ti ẹni rẹ̀ àmín gbogbo rẹ̀ tó ṣe fún wa pátá ọlọ́run bá sọ ẹlẹ́sọ̀ rẹ̀ àmín àmín má ṣe o tí má ní n ṣe prayer yẹn jù báyìí màá cry. <laughs> ṣé bàbá mi. bẹ̀rẹ̀ láì bẹ̀jọ ra ń gé ilé sá jẹ́rí pé look fresh. kọjá bẹ́tí rí ààyè yìí kọjá bẹ́tí rí ohun tó kọjú síta yé ó lè. ó lè kẹ̀yìn sí ìtàmẹ́dù ohun tó kọjú sí làkàṣègbè ó lè kẹ̀yìn sí làgbàjá lérò mọ́ ààyè ó kọjá bẹ́ẹ̀.